كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعينا له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعاء وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله وبا الله وبتي ومن سافر جيسه كل مسافر جيسه نكوكا هو ọba yìí lọba tí ma ń gba tuntun bá ẹni bá ti ronúpẹ̀wàdà tọ́ba ti sá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì gba tọwọ́ tẹ̀sẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọ́sà ìgbà tuntun bẹ́ẹ̀ nìkan kan wa ọba yìí náà lọba tí ní ma wá fìyà jẹ èèyàn ó sì lé níyà ìyá rẹ̀ lé koko lẹ́rí gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀ tí wọ́n tó bá ó sì jẹ́ aláforíjì ó sì jẹ́ alábòjúkò ẹni tí ọba tú bá tọ́ba yìí bọ́ sọ́wọ́ ọlọ́run yóò mọ̀ pé ìyá ọlọ́run le ọlọ́run àbẹ̀ ọ́ àtàyé bí àtọ̀run kọ́lọ́mọ́jì á jìyà ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì ní ọ̀rọ̀ tó yẹ máa gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní sí pẹ̀lú alukur'an sunna anabiwa muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn ò fi ní sọnù abẹ́lọ́hun nínú àánú rẹ̀ sunna náà kọ́lọ́mọ bá aláàkó fi yé ẹni kọ̀ọ̀kan wa tó bá yé wa lílò rẹ̀ kọ́lọ́mọ sàdí ọ̀rọ̀ gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá tẹ̀lé akọ́lẹ̀ fún náà lọ́kọ́lọ́ ní àtàdísì bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é kọ́lọ́mọ jẹ́ bá wọn ṣe bídíà gbogbo èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọ sàdí ṣàtúnṣe wa a kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin dágbìyànjú lóṣooṣù láti máa tẹ̀síwájú lérí àgbọ́yé ẹ̀sìn wa àgbọ́yé ẹ̀sìn wa ó pàtàkì púpọ̀ eléyìí ló jẹ́ a máa tó yẹ ká máa ṣe àti tí kò yẹ ká ṣe àwa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀mọ́sà fún alágbọ́yé náà tàbá wá gbọ́yé lílò rẹ̀ kọ́lọ̀ mọ́sá jẹ́ ọrọ̀rùn kọ́lọ̀ ọba aláàkọ́wà gba lẹ́sìn fún wa ètí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ní ìdákejì ọ̀rọ̀ tí a sọ ní oṣù tọ́lọ̀ sífàtò nárí wà àsìbáàbù dùkúlìhá wal-wiqāyatu minhā iná ọlọ́run àti ìròyìn rẹ̀ àwọn kan wo ní máa mú yàn wọná kí ni àwọn kan tá a máa ṣe tá a fi ní jóná ọlọ́run àdúrà òun náà láfi bẹ̀rẹ̀ àdúrà náà láfi parí ẹ̀ òun náà ni pé à ń sá sọ́dọ̀ ọlọ́run a sì ń bẹ ọlọ́run gbogbo tí a kára bọ̀ nílé ayé ń bí dáàfi wà lọ́lẹ̀ wọná ọlọ́run kọ́lọ́mọdé a kára bọ̀ gbogbo yìí ti ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́mọsá ìgbà kò lọ́wọ́ wa nínú àwọn kàtẹ́yìn máa fi wọná ọlọ́run <clears throat> èyí tá a máa ṣe láàdébẹ̀ rí abẹ́lọ́hún kọ́lọ́mọdé adébẹ̀ àánú rẹ̀ kọ́lọ́mọdé ó kú olórí ẹni kọ̀ọ̀kan wa anárun ẹ̀rí iná iná gbogbo alàlámà tí wọ́n ń pè ní iná ṣe rí ilé iná ilé iná òun náà ni wọ́n máa ń pè ní iná nítorí gbogbo ohun wà ń bẹ̀ iná ni gbogbo ẹ̀ wọ́n ní anáru wọ́n ní ẹ̀rí iná ọlọ́run ìyà dáàrò làzab òun náà ni ilé ìyà alẹ́tì àádá ọlọ́hu tí ọlọ́run ọba láti kọkalẹ̀ ọlọ́run ti dáa lèlè káfírí fún gbogbo àwọn tí ó bá ṣe Islam nínú àwọn kèfèrí wal munafikina àbáwọn mọ̀náfìkì kèfèrí làwọn náà àmọ́ àwọn ọmọ wa mọ́sálásí ti wọn àwọn ọmọ ń darapọ̀ mọ́ mùsùlùmí àmọ́ oníṣẹ̀ṣe ni wọ́n kèfèrí náà ni àwọn àti àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ṣe lásán wọ́n gbà ń pọ̀ àwọn onímọ̀ náà fìkì nítorí pé àwọn ń yọjú nínú Islam ọlọ́mọsí wá ní kèfèrí o àwọn ọmọ náà pè ní kèfèrí gbogbo ẹni tí ó bá ti gbàgbọ́ nínú la ilaha illallah la ma'buda bi kò sẹ́ni tásì kò sẹ́ni tó yẹ kásì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹ lódodo àfi Allah tábà wá ń sọ àwọn kẹfẹ́rí ń sìn á máa dákọ àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn lóṣà á máa dákọ àwọn kiriyó àwọn júù àti gbogbo àwọn tí wọ́n ń sìn tọ́lọ̀ dá kọ́lẹ̀ ní tí ọ̀lẹ́sìn náà kẹfẹ́rí lòun náà torí ẹ̀sìn tó kó ṣe ó ti gbé e kalẹ̀ òun náà ní Islam ni wọ́n ń ṣe ẹ̀sìn ìfẹ́ gbogbo àwọn tí ọba ti jẹ́ mùsùlùmí ni wọ́n pè ní káfírù iná tọ́lọ̀ ń dá yẹn àwọn lọ́lọ́ ń dá fún wala usab min al lẹ́yìn náà àyíká mi nínú ná tọ́jẹ́ pé àwọn mùmìnì òdodo náà wọbẹ̀ àwọn mùmìnì tí wọ́n ṣẹbọ àmọ́ wọ́n wu àwọn ìwà kan tọ́jẹ́ àwọn ìwà tí ọlọ́run níbẹ̀ yẹn bá wù ú bóyá ọkọ̀ àyàn bóyá ó ṣe sìná bóyá ó gbowó èlé bóyá mutí kọ̀ wá tú bá títí tí ó fi wá kú ọlọ́run ò sì wá fẹ́ríjì níjọ́ àlìkìyàmù tọ́láwọn kan bẹ ọlọ́run ó fẹ́ríjì níjọ́ àlìkìyàmù ọlọ́run ọbẹ̀ ọ́ ṣàfihà sínú àwọn tá nábì ó sì pẹ̀ ọlọ́mọdé atọ́náwò ká tó wọ àlìjẹ́ náà ìyàtọ̀ tí bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé àwọn kèfèrí àtàwọn mọ̀náfìkì àwọn òní jáde mọ́ ẹ̀rá àwọn ọ̀ṣọ́tú mínàlèmọ́mi ní àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mọ̀mí ní òdodo ó gbomi lójú òbí ẹ̀ ọyàn ìyàwó rẹ̀ jẹ́ ọ̀sàbòsí fún ọba tọkọ ẹ̀ jẹ́ olùyàn jìbìtì ọlọ́run ọ̀wọ́ àforíjì àforíjì ọlọ́run lè bá ní ardul mahshar níbi ọlọ́run ti ń dájọ́ yọ wọ̀ náà dàsìkò tó bá wu ọlọ́run àmọ́ yóò padà jáde ń bẹ̀ ẹni tí ò ní jáde nínú ná òun náà lẹni tó bá ṣẹbọ kú láyé tí ó sì nínú àwọn tó tún jáde nínú ná àwọn ẹlẹ́ṣẹbọ kéékèèké bí a ń búra pẹ̀lú ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run àwọn náà ọlọ́run padà àwọn náà jáde àwọn ní ẹbọ kéékèèké bí ṣèkárí ni àríyá ká máa ṣèjọsìn nítorí àwọn èèyàn abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa alìmánu bí anna nára hakun táwa lọ lè gbàgbọ́ pé òótọ́ níná iná wà mínú àkídẹ̀tì islam ó wà nínú dáàfi jẹ́ mùsùlùmí òdodo téèyàn bá ti gbàgbọ́ wípé àlìjánà wà àmọ́ kò gbàgbọ́ pé iná wà wọ́n ní kò ní wà àlìjánà iná náà ni wọ́n padà sí kíni ni wọ́n padà wá wọ̀ faqad kharaja min al-islam ó ti jáde kúrò ní islam torí pé ó ti ṣàìgbàgbọ́ sí nǹkan tó yẹ kí ó gbàgbọ́ ọlọ́run ní náwà alukurani ní náwà anabi ní náwà òun wá ní kò síná pé ta ló débẹ̀ rí ta ló débẹ̀ tó bọ̀ ọlọ́run ò bìlífẹ̀ẹ́ tó mùsùlùmí nígbà ti gbàgbọ́ yẹn wọn ó pòókọ rẹ̀ rẹ̀ nínú islam ló jẹ́ pé náà àwọn àgbàgbọ́ tá a gbọ́dọ̀ máa ní tí ó gbọ́dọ̀ kú lọ ọkàn wa ní gbogbogbà ó dẹ́nu pé alìjánà hakun wà náírù hakọ òdodo làlìjánà o àwọn ènìyàn ni wọ́n wà ń bẹ̀ iná ọlọ́run òdodo ni o àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wà ń bẹ̀ anáàrù kọ́ni kólékọ́tì ọ̀ya táàtàlà àrùn wọ́n ní ẹ̀rí iná tá ọlọ́run ti dáa bá a ti sàlàyé pé wọ́n ti dá àlìjánà wọ́n ti dá sí òkè sánmà àbí àlìjánà wà ní sánmà ẹ̀ẹ̀rí iná òun wà ní sàlẹ̀sàlẹ̀ lẹ́lẹ̀ gbogbo àrà tọ́lọ́wọ́n dá àtọ̀ọ̀nà tọ́lọ́wọ́n fi jẹ àwọn èèyàn yà àti gbogbo àwọn nǹkan tí ó fi jẹ wọ́n yà nínú iná ọlọ́run fi dá gbogbo ẹ̀ ọlọ́run ọba ní فاتقوا النار التي وقودها الناس والحجارة ọlọ́run bá ní ẹbẹ̀rún náà iná tó jẹ́ pé àwọn èèyàn àtòkúta ilá máa fi kò èyí tá a fi lo petrol tá a ń lo kerosene ẹ tá a máa ń lo gas tí ó jẹ́ kí náà jò ọlọ́run ní àwọn èèyàn ni wọ́n láà máa fi kò náà yọ̀mọ̀ wá jò sí lẹ́yìn náà àwọn òkúta ríbitìribitì ọlọ́wọ́ bá ní ọ̀ẹ́dàtí lílìkáàfìrí ọlọ́wọ́ bá ní ẹ̀rí iná yẹn ọ̀ẹ́dàtí wọ́n ti pèpè ààrẹ ọ̀ẹ́dàtí a ti dá kalẹ̀ ọ̀ẹ́dàtí fílù máa bí ó ti kọjá ọlọ́wọ́ bá ní a ti pèpè ààrẹ kalẹ̀ fáwọn owó jẹmọ́ àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n ṣe Islam anábìwá Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ìdásítàdà alḥarru tẹ́bá fẹ́ kírun zuhur tí òòrùn bá mú gan tó ń jónilá tó ń tanilá fa aburidu bisala anábì ní ẹlọ́run rẹ ẹlọ́ lára ẹ jẹ́ kásìkò yẹn ó tutù díẹ̀ kí wẹ́dà yẹn ó tutù díẹ̀ bóyá mi wà ní ni zuri wọlé òrùn yẹn wà lágbára gan ànábì ẹlọ́ lára àmọ́ wá kí bíi two o'clock bàbá kọjá díẹ̀ ànábì nípa inna shiddat al-harri ànábì níṣẹ́ rí ìgbóná tó wọ́ọ̀mù gbogbo ayé yẹn tó jẹ́ pé ó ń ta gbogbo wa lérí ń ta wá lára yẹn min fayhi min fayhi jahannam anabi ní atẹ́gùn náà jahannam tó fẹ́ látilẹ̀ iná yẹn ti wà ń bẹ̀ atẹ́gùn tó fẹ́ láti inú jahannam tá a ti kọ́ yẹ òun náà ló kílé ayé gbóná báyìí ah nǹkan bẹ lábẹ́ ẹ̀lẹ́fà jahannam ń bẹ lábẹ́ ẹ̀lẹ́ táwa yìí ó kẹ́ láwàá aljanna bẹ lókè àwa wà lókè jahannam kọlọmọdé ara wọn wọ lọ́wọ́ díjọ́ alìkìyàmà ọlọ́run ó gbé wá lódìdí wọ̀jẹ́ arọ̀búká wọlìmọ́lákù sọ́fáhùn sọ́fá ọlọ́run bá ní ohun ọlọ́run bá ó dé àwọn mọ̀láíkà ó tò wọ̀jì àyà ọmọ jahannam ọlọ́run jẹ́ àdámà tẹ́ gbọ́rò rẹ̀ ọlọ́run bá ní ẹ̀rí yawma yatadhakkaru al-insanu ma sa'a kálukú ọmọ wa láti gbogbo sẹ́ẹ̀mú tó ti síláyé káì ọlọ́run mọ́jà wọ náà o ibi àti lọ òun náà ni pé jáà náà ọlọ́run ti dá gbogbo òun náà yàtọ̀ wà ń bẹ̀ káà rírú ẹ̀rí o. la yu'adhibu 'adhabahu ahad àwọn ọ̀nà tọ́lọ̀wọ̀n bá lọ́wọ́ fi jẹ àwọn èèyàn yà nínú jahannama kò sẹ́nìkan tó fi rú ẹ̀jẹ̀ yàn rí wala yusiku wathaqahu ahad ọ̀nà tí ọlọ́wọ́n bá aláà ní kí wọ́n fi dé àwọn èèyàn kan fi dè wọ́n nínú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ bí wọ́n ṣe dè wọ́n tí wọ́n ra wọ́n yẹ kò sẹ́nìkan tó derú ẹ̀rí ọlọ́ni ẹnìkan kan derú ẹ̀rí mẹ́tọ̀dù tó fi dé àwọn ọmọ náà ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tó mọ́rú mẹ́tọ̀dù rẹ̀ ọlọ́wọ́n mọ́jà wọ náà o iṣẹ́ iná kọlọmọ́sà ìyàwáyà limáta kọlọkọlọ́hù náà kí ló dé tí ọlọ́wọ́n bá aláàfin dá iná ọ dá iná lè àdì lè bẹ́ẹ̀ náà sọ́ọ̀lì iná wọ́ọ̀lì mú jìrì dá iná láti wá sẹ̀sán láti ṣe déédéé láàrin àwọn ẹni rẹ àtàwọn ẹni bú ẹni rí ọmọ wọ àlìjánà ẹni bú ọmọ wọ ìnùnà. bẹ́yìn náà káfíìrì náà wọlé mọ̀mìnì ọlọ́run fẹ́ ṣẹ̀san ó fẹ́ ṣe déédéé láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn kèfèrí ọlọ́run fẹ́ ṣe déédéé láàrin àwọn àlàábìdínà wọ́tọ́ọ̀lì àwọn tí wọ́n fara gbolẹ̀ ṣiṣẹ́ ṣèbáàdà fọ́lọ́n ọlọ́fẹ́ ṣe déédé àwọn ṣèbáàdà òun ò ṣe àwọn ṣe sàárà kò ṣe àwọn nígbàgbọ́ òun ò ní ẹ̀hẹ́n a lè wá wọ bìkan náà ọlọ́run bá aláà wọ́n jẹ́ atọ́náwò ká tó wọ àlìjẹ́nà ọlọ́run ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ní ó kú وإنما توفون أجوركم يوم القيامة ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ṣẹ́tẹ̀ sílé ayé ẹ wá gba ẹ̀san ṣẹ́nà fàmọ̀nzọ́ọ̀sẹ̀ àánínárì tọ́ ọlọ́wọ́ bá ní fàmọ̀nzọ́ọ̀sẹ̀ àánínárì ẹni tí wọ́n bá ti yọ kún náà kú lọ́rùn tiẹ̀ kí wọ́n bọ̀ yọ ni o ah, ọmọ ìyá ò tó bẹ̀ ò lè dáyọ ò lágbára bẹ́ẹ̀ zọ́hùsíyá ànìnà ẹni tí wọ́n bá ti yọ kùn náà kú lọ́rùn ẹ̀ wà òdì hílàlì jánà tí wọ́n wá fi bọ́nú àlìjánà kìí sí pé ọlọ́wọ́ fúnra rẹ̀ wọ́n fi ọwọ́ ni ọlọ́ni ẹni tọ́lọ́n bá ti ní kọ́rọ̀ rẹ̀ ọjà síbẹ̀ fákọ̀dì fáàz òun nìkan lọ bọ́ lọ́wọ́ ìyà o ẹni wọ́n bá ràn lọ́wọ́ tí wọ́n fi yókun nẹ́kù lọ́rùn ẹ̀ tí wọ́n sì fi sínú àlìjánà ta ní ṣe jama Allah abẹ́ àmbẹ́ àmbásìkò yìí bẹ́ àmbẹ́ látàsìkò yìí lọ a sì máa bẹ́ẹ̀ lójúmọ́ kọ́ dákun kọ́mọ̀já wọ náà rẹ̀ ọlọ́dúnbá kọ́ sí fáàz ẹni tọ́lọ́n bá ṣe é tí ó padà wá wọ náà mọ́ tán padà wá dẹ́gbàdìjánà wọn ni kọ́ máa lọ fákọ̀dì fáàz ọlọ́wọ́n bá ní ọmọ kú oríire ọlọ́run ọmọ kú oríire alámọ̀já ní nàmínà lè fàájì òun ló láṣeyọrí gbogbo dáńsẹ̀lẹ̀ ayé yẹn kìí ṣàṣeyọrí ẹ wọ́n ní ọjáde skul wọ́n ní ọkọlé wọ́n ní ọmọrí wọ́n ní obìma wọ́n ní ọjọba àṣeyọrí kọ́ yẹn àṣeyọrí òun náà ní kọ́díjà lè kìyàmà kéèyàn gbórúkọ rẹ̀ nínú àwọn tí wọ́n wà lìjẹ́nà ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsọ̀jẹ́ aláṣeyọrí o ọlọ́mọsọ̀jẹ́ aláṣeyọrí o tọ́mọdé ọba wà lìjẹ́nà ọ láṣeyọrí lérí ẹ̀ aláwọ̀mọ́sọ̀ ṣàánú wa kó ṣàánú àwọn òbí wa kó ṣàánú àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àti gbogbo mùsùlùmí ọlọ́ni wọ́n mọ̀lẹ̀ hayatu dúnìyà ọlọ́wọ́ bá ní ilé ayé tẹ̀wà yìí kọjẹ́ nǹkankan sí nǹkankan ń bẹ̀ ilà màtá àwọn olùgbòrò ẹ̀tàn lásán ni àwọn ìgbádùn ẹ̀tàn lásán lọ́wọ́ ń bẹ̀ ìgbádùn gangan ń bẹ̀ inú àlìjáná lọ. àlìjáná ẹ̀yọ́mọ̀yá mi ọgbà àdẹ̀rà ni bí anáàrù bóun ṣe jẹ́ ọgbà àyà ọgbà àwọn ìran ìran yà waqtul muqtidin náà bóò làwọn èèyàn ó ṣe pẹ́ nínú náà kọ́lọ̀ mọ́kàwá kún wọn ẹ wọ́n ní alimunafikun àwọn ni wọ́n kọ́kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ náà àwọn ọlọ́wọ́ kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ náà alimunafikun àwọn tí wọ́n ń yọjú mọ́sálásí tí wọ́n tún ṣe ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni wọ́n wọ́n kàn wá mọ́sálásí láti wá darapọ̀ mọ́ wa láti wá ṣèkà fún wa àwọn wà ní sàlẹ̀sàlẹ̀ iná ọlọ́ni innal munafikina fi darikil asfali minan nar ọlọ́wọ́n bá ní ẹ̀rá àwọn munafiki àwọn oníṣẹ̀ṣe tí wọ́n múlẹ̀ kí wọ́n wájímà tájọ́ kí ní tájọ́ sọdún bàbá ń sàngó ọlọ́wọ́n bá aláà ìsàlẹ̀sàlẹ̀ iná láàkọ́ àwọn sí torí pé wọ́n bá ti wà ní ibi ìsàngó wọn torí tí wọ́n ṣe yẹn wọ́n fẹ́ da ọ̀nà rúmọ́ àwọn èèyàn lọ́wọ́ ni ọ̀rọ̀ dàrú mọ́ àwọn ẹbí wọn lọ́wọ́ yọ́ dàrú mọ́ àwọn ìyàwó wọn lọ́wọ́ yọ́ dàrú mọ́ àwọn ọ̀rẹ́ wọn lọ́wọ́ wọ́n máa fẹ̀sùn ṣeré máa fẹ̀sùn sí yẹ̀yẹ́ ọgbàgbọ́ nu ọlọ́run ó sì fèrè kalẹ̀ fún lẹ́bàárún wọ́n ní yídìí ya òdìdé àwẹ́ wá àwẹ́ ọgbà lẹ́yìn náà ni wọ́n ká àwọn kiriyó àwọn christians àtàwọn jew àwọn ahlul kitab lẹ́yìn ìgbà yẹn ọlọ́run sì wá kó àwọn al-usatu minal mu'minin alladhina lam yaghfir Allahu lahum àwọn mùmíní òdodo tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ẹ̀ṣẹ̀ bọ̀ àmọ́ ọlọ́run ò fẹ́ríjì wọ́n nígbà wọ́n kú lérí ẹ̀ ọlọ́run bá yọ̀ṣẹ̀ wá fún àwọn yẹn wọn àmọ́ àwọn èèyàn padà jáde àwọn olùgbàgbọ́ òdodo wọn padà jáde sẹ́rí mọ̀nàfikún àtàwọn kèfèrí tí wọ́n ṣe Islam àwọn ò ní jáde mọ́ ayàwó lọ sọ pé àwọn abòrìṣà oníṣẹ̀ṣe oníṣàngó wọná ayà náà mọ̀ fẹ́ káyìí aya tó ní kìrìsìtẹ́nì ọwọ́ nájọ́ ọba gba islam aya yẹn mo fẹ́ ka yìí aya tó ní gbogbo àwọn tí wọ́n ń bọ màálù tí wọ́n ń bọ gi tí wọ́n ń bọ ni tí wọ́n ń bọ omi tí wọ́n ń bọ Ọbàtálá àwọn tí wọ́n ń sin Ògún wíwé ní tèbá sí Islam àbáwọn tí wọ́n mú Islam léré oníṣẹ̀ṣe gangan ni wọ́n bọ̀ tí wọ́n yọjú mọ́sálásí irú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn máa ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọ́n máa ń ṣe kò gbàgbọ́ ní Islam àwọn yọ̀wọ̀ mọ́sálásí torí pọ́fẹ́sì politics gbogbo àwọn tí ó jẹ́ pé ìwọ̀n ìṣe muslim wọ́n sì ń wá mọ́sálásí wọn lọ ìdì yìí àtàwọn kèfèrí tí wọ́n jòkó nínú ìgbàlẹ̀ wọn ọlọ́run ni wọ́n wọ̀ ná inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́run bá níṣẹ́ rí gbogbo àwọn kèfèrí àti àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ ọlọ́run ọba ní àtàwọn mọ̀náfìkì tí wọ́n yọjú mọ́sálásí ọlọ́run nínú jáà náà ayàtọ̀ wá já mọ̀ pé gbogbo ẹni tí ó bá ti sẹ̀sìláàmù iná ní ọwọ́ bóyá ń pẹ̀rẹ̀ ní kírísà àbí pẹ̀rẹ̀ ní jù ọlọ́wọ́n bá ní innal ladhina kafaru min ahlil kitabi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn kèfèrí nínú àwọn táà fún tíra síwájú àwọn wọn ni wọ́n fún tíra síwájú yàmá Jew and Christians bá sì máa sọ àmàlà àmàlẹ̀ ní gbogbo bí ta bá ti dé bọ́ọ̀lù ọ̀sẹ̀ làmàlẹ̀ ní Kùránì náà nìyí torí kan lè bá àtètè padà tí wọ́n bá gbọ́gbọ́ àwọn ọwọ́ náà ipe ọba aláà ló sì sọ bẹ́ẹ̀ kìí sì mí ọlọ́wọ́n ọba ní báyàtọ̀ bá mọ̀ dáadáa iná lẹ́bí iná káfárù gbogbo àwọn tí wọ́n ya kèfèrí mí ní ahàlèlè kìtà nínú àwọn tá a fún tíra síwájú Jew and Christians wọ́lì mọ̀ṣìrìkì àtàwọn oníṣẹ̀ṣe àwọn oníṣàngó àwọn ẹlẹ́bọ fi jahannam ọlọ́run jahannam ti ń gbóná yẹn ọlọ́run bá ní ibẹ̀ ni wọ́n ń bọ̀ khalidina fiha ọlọ́run ni wọn ò ní jáde máa ń bẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní èèyàn tí ọ̀dá ni wọ́n wọ́n ṣèyàn dáadáa aláburú ni wọ́n e, èmi mọ̀ dá wọn ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ṣe kíni tí wọ́n sìn ẹ̀dá sí ní fún wa ní fún wa ní sun sí ìsàngó ní fún wa ní ọ̀gẹ̀dẹ̀ ẹ́ ṣé ẹ̀yọ̀ ẹ̀yọ̀ òun ní fún gàrí wọ́n wọ́n ṣe ń jẹ̀mú ẹ̀yàkùn ṣé agẹmọ ní fún alọ́sàn àwọn kan kí nǹkan tí wọ́n kàn kàn kiri àwọn ẹ̀dá ọlọ́run wọ́n sì débẹ̀ wọn lójú ìwọ lójú àwọn ọgbọ́ ìwọ ń gbọ́ àwọn olè kó lójú kan ìwọ ló gbé kó láti yàrá bọ́ta ọba rẹ ò lè gbé rẹ jáde láti inú ilé àfi tó bá gbé jáde kò lè dá wọlé àfi bá gbé wọlé sọ́lọ̀ nìyẹn ọwọ́ náà ó sì yẹ kó wọ nítorí pé ọlọ́run dá sọ́mọ́ ọ̀dálẹ̀ ìsìn tọ́jú rẹ̀ ń mójútó ọ ọwọ́ àlọ́ lè bọ ẹ̀dá ọlọ́run ọlọ́ni ẹni wọ́n máa sọdún ẹ̀yọ̀ ẹni wọ́n máa sọdún gbọnú ọdún gẹ̀lẹ̀dẹ́ òkè bàdà ẹni wọ́n máa ṣe iná ni wọ́n gbọ̀dá bọ̀ wá wọ̀ ó sì yẹ ká wọ̀ náà lóòótọ́ ẹ̀mọ́ tó wá pààyàn lẹ́kún bẹ̀ ni pé ọlọ́wọ́ ni khalidina fiha ọlọ́ni wọn ò ní jáde tọ́ yóò dá sí wọn náà tètè mójútó bàbá rẹ àtìyẹ àtàwọn ẹgbẹ́ káwọn wọ̀ náà ashabul kaba'iri غير المشركين والكافرين ẹ wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀pọ̀ àyàn ó gbomi lójú òbí ẹ̀ ó jákun ẹbí ó ṣe sìná gbogbo èlé ó ń ta tẹ́tẹ́ kò wá túbá tó fi kú tó wá díjà kìyàmà ọ̀rọ̀ rẹ̀ ń bẹ láàrin bó bá wọ Ọlọ́run ó lè fi ríjì bó bá wọ Ọlọ́run ó lè fi ṣìnà kọ́lọ́mọdé àtọ́náwó ìjọ kan nínú náà ọlọ́run inna yawman indahu ka alifi sanatin mimma ta'udun ọlọ́run ní ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ń kà lọ́dọ̀ yín òun ní ìjọ kan lọ́dọ̀ tó wọ́n lọ tọ́mọ́ wá ní kọ́kànlọ́ lè ìjọ kan péré nítorí kéré sí ìṣẹ́jú kan ara yóò gbà nítorí kéré sí sẹ́kọ̀ndì kan ọyáwó ọkọ̀ jáde ara yóò tó bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́ni gbogbo àwọn asáàbùl kàbáyìrì yẹn anábì sọ̀rọ̀ anábì ní yàkúrújú mínà náà wọ́n padà jáde nínú náà man kana fi qalbihi mithqalu dharratin min iman gbogbo ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú nǹkan mi lẹ́yìn la ilaha illallah yọ padà jáde nínú náà ọlọ́wọ́n padà fi sínú àlùjánnà àmọ́ ẹlẹ́bọ inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ ní fẹ́rí jẹ wọn o wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ ṣẹbọ ọlọ́run lè yọ̀ǹda tó bá wù tí ó bá wù yóò fi sínú náà àmọ́ yóò padà ṣe kí wípé kọ́lọ́n mọ́jọ ọ̀tọ́ náwó kó tó wọ àlìjánà torí ìran mẹ́ta náà ni ẹni tí ó wọ àlìjánà gbére níbẹ̀rẹ̀ tí ò ní tọ́ náwó àtàwọn tí ó wọ náà tí wọ́n ní tọ́ àlìjánà wò àwọn tí wọ́n tọ́ náwó kan tó wọ àlìjánà kọ́lọ́n fi aṣọ àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ tó bá ti sàdúrà lóru ọlọ́run mọ́ṣà fi mí sínú àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ ọpọsibù kọjá pé ọwọ́ àlìjánà tó sọ yẹ àmọ́ kọ́kọ́ wọ náà kó tó wọ àlìjánà nígbà tó tún bá níbi nàìjà bẹ̀ gbogbo ẹni bá tẹsẹ̀ kaba irè lónà tọ́lọ̀ wọn bá ti fẹ́rẹ́ ní lọ́rùn yóò wọ náà kó tó wà jẹ́nà yóò dáa kó tètè wá dágbére fáwọn ẹ̀ṣẹ̀ náà akisar aliha àwọn tí wọ́n pọ̀ jù nínú náà akisar tí wọ́n pọ̀ jù nínú náà anisa àdìsáà òun náà làwọn obìnrin àwọn owó lọ́pọ̀ dì nínú náà àdìsáà òun náà làwọn kíni àwọn obìnrin àwọn obìnrin lọ́pọ̀ jù tí wọ́n lọ́pọ̀ jù ìtumọ̀ nípa àwọn ọkùnrin díẹ̀díẹ̀ àwọn tó pọ̀ jù làwọn obìnrin ọlọ́run ọbẹ̀ ọ́ àwọn ọmọ tèmi àwọn ọmọ náà lóbìnrin àwọn ìyàwó wa náà ọlọ́mọdé wà nínú wọn a ṣiṣẹ́ o torí gbogbo àwọn ọ̀rọ̀ tíyàn fi wọ̀ná ọpọ̀ lára obìnrin gbogbo àwọn ìrìn tíyàn máa rìn tíyàn fi dọmọná anabi wa muhammad sallam afa àwọn murar bin hussein ọlá anabi ni ìtọ́látù fil janna nígbà tí wọ́n mú mi rin ìrìn àjò mo wá rí alìjanna fara ètò àkísára àlìhá alfukara mo wá rí pé àwọn tó pọ̀ nílá alìjanna àwọn tálíkà ni ọmọ ya àwọn ọlọ́pọ̀ nílá alìjanna àwọn kíni ee eh, àwọn aláìní àwọn tó wó wọn ọ̀pọ̀ ẹ dákun ibo ni ó ti lówó tẹ́ ibo ni ó ti fẹ́ rówó ọtí ibo ni ó ti fẹ́ rówó patí bí èèyàn gbé awúgán sí yóò lówó lọ́wọ́ ibo ni ó ti fẹ́ rí nítorí pé owó owó tí mú yàn máa tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ tẹ́yìn ó fi máa wà ná kò sí ní ọwọ́ ẹ̀ lọ́sẹ̀ jẹ́ fúnbà mi tọ́lọ́ bá gbowó lọ́wọ́ ẹlòmí ọlọ́run yàrá máa ta lé lọ́wọ́ tọ́ mọ̀ pé bóun bá ti yá lù yọ wọ̀ ná ah ara rẹ̀ ọba rẹ̀ débẹ̀ yọ padà wọ̀ ná òun máa rò pé ọlọ́run ọba kò gbàdúrà òun ọlọ́run ti gbàdúrà rẹ̀ ẹ̀dá kún kí ni orí tó ga jù lọ́wọ́ fún yàn ọ̀nà ìlàjẹ́nà adábi ni wàtàlátù fi náàrí mọ́ wá nájú tó náà mo wo wọ́n ní kí n rí inú náà mo rí fàráyètò àkìsára àhàlì ha mọ́ wá rí bá àwọn obìnrin lọ́pọ̀ jù ń bẹ̀ ni wọ́n ń ké àwọn obìnrin mumahat àwọn sisters anabi ni yàrá aṣara nìsa anabi ni mo pè é yín obìnrin tasadakna ẹ máa ṣe sàrà fa inni uritukunna akitara ahali náà wọ́n fi hàn mí mo rí báyìí mo wá rí pé ẹ̀yin lẹ pọ̀jù nínú iná arábìnrin kan mẹ́tí máa ń gbàwẹ̀ tí máa ń kírun tí máa ń nàró lóru àwọn èèyàn ní à ọmọ kú ọmọ àlìjẹ́ náà ni ní à ọmọ náà ni ó. yọ wọ náà tó wà lè jẹ́nà o wọ́n ní kí ló ṣe àdẹ́bì ní káànà tètú fi jára ha ìmọ̀ ń bú àwọn níbọ̀ rẹ̀ ń bú àwọn níbọ̀ rẹ̀ tọ́ ìyàwó tiẹ̀ sọmọ pé òun alẹ́mi ní ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà púpọ̀ kẹ́ má bàa wọ iná sàárà ọjọ́ kan nínú àwọn téèyàn máa fi ń jìrẹ̀ ẹ̀bẹ̀ sí ọlọ́run kó wọn má bàa ṣe kíní kó wọn má bàa tó náwó anábì ní ittaqin nara walau bi shiqqi tamra anábì ní ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ wá sọ níbi iná ọlọ́run kẹ́ má jóná ìbáà jẹ́ pé ẹ ní nǹkan kan mí yàtọ̀ sí ìdajì làbídò déètì meji sí méjì báyìí náà jẹ kan ìdajì yòókù ọwọ́ afẹ́ nìkan lánìyàn kọ́lọ̀ mọ́jọ wọ̀ náà àdẹ́bì ni tọ́wádé pé dókù lọ́wọ́ yín ẹ̀fẹ̀ rẹ́síkù ara yín tẹ́lẹ̀bà wọ̀ náà lọ. èèyàn máa ń dìídì máa gbowó jáde nínú àkáǹtì pé owó tí mo fẹ́ ná lọ́sẹ̀ yìí mo fẹ́ fáwọn èèyàn kọ́lọ̀ fi ṣe gàgá tí ó di èmi àti iná tí ìfini wọná anábì ni ẹ máa ṣe sàárà ẹ̀yin obìnrin o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ètò wá fẹ́ ká ṣe sàárà àwọn ni wọ́n sì ni wọ́n pọ̀ nínú náà kọ́lọ̀ mọ́jà wọn tí wọ́n wà ń bẹ̀ o sifatu anna tó iná náà bóò ṣe rí lẹ́yìn ọlọ́run àti ànábì tí ọlọ́run ní kó rí ọ̀sẹ́nìkan tó tún mọ̀ọ́mọ́ bí náà ṣe rí ajẹ́ pé a máa mọ̀ nínú alukur'an a sì máa mọ̀ nínú kíni àdìsí anábùwà muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ sọ̀rọ̀ míì tó kọjá ọ̀nà méjèèjì torí pé ọlọ́run wọ́n ní iná ọlọ́run ó gbóná wò ń lọ gbóná gan anábì wá sàlàyé bó ṣe gbóná tó sallallahu alaihi wasallam anábì ní narukum hadhihi allati yuqadu ibnu adama anábì ní iná yín tí ọmọ anábì adama ń lò tẹ́ẹ̀ fi ń ṣe ń jẹ àwọn anátẹ̀ ń dá yẹn ó fún búrẹ́dì ni o iná ẹ̀lẹ́tíríkì ni o iná tá fi dáná ni o. inatawali ayé yẹn ọ jẹ́ ìpín kan min sab'ina juz'an min harri jahannama bó ṣe gbóná tó yẹ mínà ayé ṣe gbóná tó yẹ ọ jẹ́ ìpín kan nínú 70 gbígbóná iná jahannam tí ah, wọ́n ẹyọ kanu seventy òun náà ni gbogbo náà dáadáa láyé ọlọ́wọ́ wa ha di sixty nine tó kù ma gbogbo náà ti ń jó ti ń ba nǹkan jẹ́ yẹn ìpín kan nínú seventy eléyìí ó jẹ́ kéèyàn mọ̀ pé ọ̀rọ̀ náà iná tá a máa sọ nine degree tó kù ọlọ́wọ́ ṣe kí ni ọlọ́wọ́ di ẹ̀ di tayé náà máa. ìní ọmọ fi di àwọn èèyàn yíya tó bá ní náà tayé nìkan bá ní ṣé kò tó bà lẹ́rù bá sọ pé kúl rẹ Muhammad bá mi sọ fáwọn tí ọba mọ̀ pé náàrú jahannam iná jahannama aṣáájú harra ọlọ́run ní òun ló gbóná jù o ọlọ́run ròyìn pé nǹkan gbóná o aláàánú ròyìn ó gbóná jù òun ló gbóná jù o ó lé o ó gbóná ooo táwọn èèyàn bá gbàgbọ́ ni ah wọ́n gbìyànjú bí wọ́n ṣe ní wọ náà àwọn ọ̀gbọ́ yé ọlọ́run rán ànábì sí wa kó fún wa pé iná gbóná o nígbà òjò pé kó sọ́ra ọlọ́wọ́bá ní wọ́n máa àdẹ̀rọ ọkà máa hìyà ọlọ́wọ́bá ní ilẹ̀ Muhammad ta ló fi bínà náà ṣe rí ta ló fi mọ́ náàrù ní hàmíyà náàrù ní hàmíyà náàrù ní hàmíyà ọlọ́ni iná kan ní gbónaga Allahumma qina azaban nar Allahumma qina azaban nar اللهم اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما يوم يامي ننوى قهرها بعيد وني أواجي ọgbẹ́ bí kànga àbíkání sọ́kẹ̀wé ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọwájì bóòlù sí wájì بلا anábìlọ́sàlàyé كان النبي بين أصحابه رضي الله تعالى عنهم النبي من بلاد أو عليه صلى الله عليه وسلم فسمع وجبة النبي وقبوه كان تني قصة النبي أيه أقولني أنا وما وأنا لما تصل النبي هذا حجر النبي نو كان أولي في النار وجو سننا جهنم mọ́tò sàbọ̀ayé na sánà láti seventy years ni wọ́n ti ju òkúta náà sínú náà jahannam al'ana wàásù àlàkọ́ ara ha nísìn ló tó balẹ̀ láti seventy years ní bọ̀ ìtumọ̀ ẹni gbé tó bá ju ọmọ tuntun sínú inú náà jahannam kó tó balẹ̀ yóò ti wọ seventy years bó ṣe òkè kànga kó jì tó tábàjù òkúta síbẹ̀ láàrin five seconds yóò ṣe kíni yọ balẹ̀ wọ́n wá ní tábàjù òkúta sínú náà jahannam wọ́n ní yọ́ máa lọ one year two years three years four years five years seven years twenty thirty years forty years seventy years allah akbar allah subhanahu wa ta'ala wakuduha gbogbo wa ni àmọ́ tí wọ́n pè ní wàkúùdù wàkúùdù ni pé nǹkan tá a máa fi kó náà tí ó fi máa kẹ̀ sí tí ó fi máa tí ó fi máa kẹ̀ tí ó máa wá máa tí ó máa ràn sí tí ó máa kẹ̀ sí. àwa máa ń lo giláyé a máa ń lo rọ́bà a máa ń lo táyà a máa ń lo kẹrìsìn a máa ń lo pẹtrol wàkúùdù ha ní tí wọ́n máa fi kó náà náà a máa lo àwọn agi tó bá jẹ́ kì í sẹ́pẹ́ àbí tọ́jú pé tẹ́bá ti fi sí yóò máa kẹ̀ sí ọlọ́run bá ní wàkúndù ha anas <laughs> ya ayyuhal ladina amanu ọlọ́run ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo kú anfusakum ẹ̀lẹ́ sọ́ra wa ahlikum ẹ sì lé àwọn ọmọ yín ẹ lé wọn mú kẹ́ ṣọ́ àwọn náà náàrọ̀ kí wọ́n máa wọ̀ náà yóò lè mójútó ra yín àtàwọn ọmọ yín ẹ lé wọn kúrò níbi ẹbọ ẹ lé wọn kúrò níbi bídíà ẹ wọn kúrò níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní wàkúndó anásùwà lẹ́hìjáàrọ̀ ọlọ́run ní àwọn ọmọ èèyàn àwọn ọmọ èèyàn ọmọ èèyàn nípa àtòkúta tó gbóná ọlọ́run bá ní ilá máa fi kó náà náà tí wọ́n bá ti ń ju wọn síbẹ̀ báyìí iná yẹn wọ́n máa ràn ní bókúta ọlọ́run bá ti ń ju òkúta yẹn síbẹ̀ iná yẹn wọ́n máa ràn ní ọlọ́run bá ní alayha màláìka àwọn màláìka tẹ́ ń bẹ lójú ọ̀nà inú náà yẹn ojú ọ̀nà wọn wà tí wọ́n máa ju àwọn èèyàn síbẹ̀ wọ́n máa ju wọn síbẹ̀ alayha màláìka ọlọ́run láwọn màláìka náà gíláàdùn ṣìdáadẹ́ ọlọ́ni wọ́n ní paláyà àdá wọn nítorí àánú wọ́n lé gíláàdù láyà asúnà lọ́ha ma àmọ̀rọ̀hún ọlọ́run láwọn ilé ìtọ́lọ̀ bá ti pa wọ́n láṣẹ pé ẹjù náà òun níwẹ̀ yìí ma wọ̀yẹ̀ fàálùnà máa yóò màrún ìtọ́lọ̀ bá ti pa wọ́n láṣẹ làwọn ń ṣe wọ́n rí wojú ọlọ́run ẹ̀kọ́ àwọn ẹjù wọn nù náà wọ́n dẹ̀ kó ó jù wọn síbẹ̀ àní tí wọ́n bá ń dà wọ́n sínú ná ẹ̀yọ́ màyá mi wọ́n ní wọ́n kó one thousand yẹn kalẹ̀ nine hundred ninety nine ìní wọ́n dà sínú ná ẹnìkan ní wàlìjẹ́ náà ibi tọ́rọ̀ lágbára sí ni ẹ̀jẹ̀ wọn àyẹ̀ náà wọ ẹ̀rí bá a ṣe ń ṣe lérí láyé ni tá a gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu wọn. wọ́n dà kẹ́ni wọ́n sọ̀rọ̀ ọ̀nà ẹlòmíràn fi dẹ́ni. kọ́lọ̀ wọn mọ́sá ìwọlá àná ẹ̀kọ́ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn kan tó fi kóná gbogbo nǹkan táwọn èèyàn ń sìn láyé irin ni òkúta ni igi ni omi ni gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lé ayé màálù ni ọlọ́run ní kí wọ́n kó gbogbo táwọn èèyàn ti sìn lérílẹ̀ ayé kí wọ́n kó gbogbo ẹ̀ wá ọkàn ní mìs gbogbo Ṣàngó gbogbo ilé elédì gbogbo bí táwọn èèyàn ti ń dúbà fún nǹkan tí wọ́n ti ń ṣẹbọ gbogbo tí wọ́n ń sìn yẹn ọlọ́run ní ẹ̀kọ́ wa gbogbo ṣàgó tọ́wàlé ayé àti gbogbo eh, irin ẹ̀ẹ́kínlẹ́gbẹ̀rin eh, ogun gbogbo orin tán fi ṣògùn láyé gbogbo àmà tí wọ́n fi mèrè gbogbo ogi tán fi gbẹ̀ẹ́rẹ́ ọlọ́run nìkan kó gbogbo táwọn èèyàn sìn nílé ayé gbogbo ọjáde síwájú ọlọ́run ọlọ́run wa ni ọya ẹ̀dà wọn náà papọ̀ mọ́nu ná mo fẹ́ sọ fún yín pé èmi lọ́lọ́ tí wọ́n dóòfin ní sí nǹkan mímọ́ náà ni pé kọ́dà kámọ́tì ìdọ́rùn gan báwa gan bá bu petrol sí yóò jò bàbá bu petrol sí yóò jò kátó wá pé tọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ ṣe kó lè bá fìdí ẹ̀ múlẹ̀ fún wọn yí pé sẹ́bẹ̀ ń sìn wọ́n gbà tẹ̀ wà láyé kí ló dé tí wọ́n gbà yín lẹ̀ lẹ́nu kí ló dé tí wọ́n lè gbara wọn lẹ̀ ọlọ́run ọba ní innakum ẹ̀yin kèfèrí wà máa ta'buduna min dunillah àti gbogbo tẹ́ ń sìn tẹ́ ń bọ́ láyé hasabu jahannam ẹ̀ṣẹ́ pẹ̀ náà ni wọ́n iná jahannama ẹ̀ṣẹ́ pẹ̀ náà a máa fi wọn kó náà báyìí nígbà tí ọlọ́run fẹ́ jó tí ò lè sọ̀rọ̀ ńná látara ìbínú wípé kí ló dé tẹ́ ń sin àwọn kan yìí adadu abuwaabiwa sa'atu abuwaabiha sa'atu naari iná fẹ̀ gan ọfẹ̀ gan wọ́n nílẹ̀kùn rẹ̀ méje ni ọlọ́run bá ní wa inna jahannama lamu'iduhum ajma'in ọlọ́wọ́n bá ní jahannama tá ń sọ yìí òun náà ni ààyè tí àṣàdéhùn fáwọn kèfèrí ajma'in gbogbo wọn pátá sab'atun abwab ọlọ́wọ́n bá ní lẹ̀kùn méje lónìí likulli babin minhum juz'un maqsum ọlọ́wọ́n bá ní lẹ̀kùn kọ̀ọ̀kan àwọn ọlọ́wọ́n bá àti ṣètò ẹ̀ kalẹ̀ ó sì ti níye àwọn èèyàn tí ó wọ̀ bẹ̀ launuha aswadu iná gan fún rẹ̀ wọ́n ní kò sí red kò sí yellow eh, kò sí white black wa kullu azọ́lá gbogbo nuna kò sí malẹ̀ bẹ́ẹ̀ òkùnkùn ni òkùnkùn ariwo nìkan yèé ni wọ́n mọ̀ gbọ́ wọn ní ra wọn ariwo yèé jùdọ̀rọ̀ aró ògiri tí ọjẹ́ bíi fẹ́ǹsì náà torí bó ṣe wù kọ́fẹ̀ tó ọlọ́run ó fún un ní fẹ́ǹsì ọlọ́run fún ní aró ògiri jùdúrà ó nípa ó nípa ọwọ́ jẹ́ ọ̀nà mẹ́rin one two three four kò síbi wọ́n sá lọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run kàn fi ṣe ó fi sọlá ẹgbẹ́ kan lè mọ̀ pé kò sáà ń jáde mọ́ bí o lẹ́kùn tá a wá lónìí tí wọ́n ti wá dà wọ́n síbẹ̀ tán wọ́n wá ti pa ọlọ́run ọba ní iná àtàdínà lè zọ́ọ́lì ní nánà rọ̀ ọlọ́run ọba ní àwọn alábòsí àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ àti pèsè kalẹ̀ fún wọn iná àhátọ́ bíhìm sọ̀rọ̀ dìkù ha àwọn ògiri tọrọ kiri ká wọn a sì fi ògiri afẹ́rọ kiri ká wọn yóò wá jẹ́ ilé ní wọ́n fi pè ní dárul azab ilé ìyà wà in yastaghithu nígbà tá a ti fò ògiri ọkiri ká rẹ̀ lọ́nà mẹ́rin ooru yẹn wá ṣe kíní yóò wá lágbára kò sí wíńdò mẹ́ẹ̀ lẹ̀kùn tó wà bẹ́ẹ̀ náà wọ́n ti ṣe kíní wọ́n ti ti pa wọ́n yẹ ṣẹ́gìdù bímá wọ́n yẹ ṣẹ́gìdù tí wọ́n bá wá ń pariwo pé ẹgbà wá ẹsàánú wá ìṣègáza ẹgbà wá ẹsàánú ẹgbà mí ẹgbà wá ogbẹ́gbẹ́ wá ogbẹ́gbẹ́ wá yugatu bímá ọlọ́ba ní àwà ní kí wọ́n máa fún wa lómi kalimohole omi náà yọ́wà jẹ́ ìtútù ẹsẹ̀ ètú ọyún ọyún tó gbóná yẹ́sùwèrè ojú a sábàlá àwọn fẹ́ mú báyìí yóò sì bo ojú wọn yóò bo wálẹ̀ tóró wọn ti gbọ́dọ̀ mọ́ mú bí sàṣàràbù ọlọ́run bá ní a omi kómi ni o ètí wọ́n fẹ́ mú yẹ ọlọ́run ní kọ̀dá wọ̀sá àti mórítàfàkọ́ ibi wọ́n wà náà dáa iṣẹ́ bú táwọn náà ṣe náà dáa ibi wọn padà wá parí ọ̀rọ̀ wọn sí náà ó burú jáì anábì ní sọ̀rọ̀ àbíkú ahli nar anábì ní ẹ̀rí ògiri tí wọ́n fi rọ́kiri ká ná anábì ní arab atu juduri anábì ní ògiri mẹ́rin ni o kullu jidari masiratu arba'ina sada, ẹ̀rí ògiri kọ̀ọ̀kan tẹ̀ bá rìn mẹ́ tẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀ máa rìn one year two years, three years ẹ̀ sì rìn forty years kẹ́ẹ̀tẹ́ dé òpin ara ògiri ẹ̀yọ̀kan ìrìn forty years kọ́lọ̀ mọ́sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa tọ́ àmúhà wọ́n mọ̀ ní ibi ń pa wọn ibi ń pa wọn ibi ń pa wọn wọ̀ṣàrá àbúwà àwọn fẹ́ mumi àwọn fẹ́ jẹun ọlọ́wọ́n bá ní iná ṣàjára tà zakum ọlọ́wọ́n ní igi zakum igi ẹ̀gún igi ẹ̀gún tọ́ àmúlẹ̀ àti òun náà ló ń jẹ tí wọ́n máa jẹ ẹ̀rùn pé wọ́n ti jẹ ẹlẹ́dẹ̀ láyé wọ́n ti mú bí àlè ó tún gbáṣẹ́wó lẹ́sẹ̀ ó ti gbádùn ó ti gbádùn náà ilé ayé náà ni àlìjánà kèfèrí ọlọ́run bá ní ìtumọ̀ máa jẹ nìyẹn kalimahuli yagili filibutun ìtí wọ́n máa mú òun náà ní ètútù ẹsẹ̀ yóò wá gbóná débi pé tí wọ́n bá mú síkùn wọn ikùn wọn máa wá máa sọ bígbà tí omi gbóná bá ń sọ lérí iná púpù púpù púpù ẹ dákun èwo làlàáfíà bẹ́ẹ̀ láyò sùmínú wọ́n láyò gíní mìjú oúnjẹ láwọn jẹ náà kò yó wọn ebi òṣìṣẹ́ aláìmọ́ máa pa wọn náà ọlọ́wọ́ abìyẹ́ o wọ́n sẹ́ ìsánú wa o ọlọ́wọ́ bá ní láyé zùkú nà fi ń há bárídàun wà láṣàrọ́ọ́bà ọlọ́ni wọn ò ní tọ̀ kankan wò ń bẹ̀ wọn ò ní tọ́ omi tó tutù irú ìtàn ọmọ lálẹ́jẹ́ náà yẹ ọlọ́ni ẹnìkan ò ní fún wọn ní omi tó tutù ń bẹ̀ wà láṣàrọ́ọ́bà wọn ò ní mú kankan tó dáa ilà hamiman wàgá sàkọ ọlọ́wọ́n bá ní wọ́n máa mú omi gbóná dé wọ́n máa mú omi gbóná àti àwọn agi ẹ̀gún jẹ́sà àwọn òwe fàákọ ọlọ́wọ́n bá ní eléyìí náà ní ẹ̀san eléyìí náà ní ẹ̀san tó ṣe déédéé tí wọ́n ṣe láyé wọ̀sùnkú má àn tí wọ́n bá ní ògbẹ́ngbà wọn ọlọ́wọ́n ní ayá ẹ fún wọn lómi ẹ fún wọn lómi gbóná fàkọ̀tà àmọ̀háhùn ọlọ́run ní bá sí mú mi náà ìfún wọn yóò sì máa já kùtùkùtù ìfún sábà pé kí ìfún ó bó ni wọ́n ń pè ní ọ́sà lọ́kàrà bó tíntín ẹ wá wo wàhálà tí máa ń dààmú ẹni tó bá ní ọ́sà jama eléyìí wá ní bó fàkọ̀tà àmọ̀háhùn ọlọ́run ní omi yẹn yọkọ̀tà yọ wá gé ìfún wọn fẹ́lẹ́fẹ́lẹ́ ń gé tó bá yóò tún sọ padà tọ́ba tó mú mi yóò tó gé bẹ́lẹ́bẹ́lẹ́ kullama látúndájú juluduhum ara wọn á máa fìyà jẹ wọn nínú ara ọlọ́wọ́n bá ní bọ́dì wọn tóbi gan gbogbo ìgbà tí iná bá ti jó ara ẹran wọn wà kú skeleton badalinahum juludan ghayraha ọlọ́run á pàṣẹ pé kí ara mi ò tún dìde ìyẹn náà ó tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi yóò tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi yóò sì máa bá lọ nìyẹn ah, ọmọ ìyá mọ́sẹ̀ bọ́ mọ́ o tó ṣe bẹ̀rù ọlọ́run ọba tó ní náà yìí nífi náà jọ àwọn èèyàn lé ayé mi tí wọn ọ̀rọ̀ gbọ́dá sí tí ó dídí bọ́ọ̀sì kan jóná tí ó sì ní rẹ́nìkan yọ ń bẹ̀ ọba tó ṣe yẹn ìtọ́fẹ́ ṣe lálùkẹ́ àmọ́ kọjá yẹn o. jahannam mọ́gàlàkà tí wọ́n ti wọ bẹ̀ láyà mọ̀tún wà láyà kòròjò wọn ò ní jáde mọ́ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ sì ni wọn ò ní gbatẹ́gùn atẹ́gùn ní wọlé wọlé àyàmùtù ní oṣù ní kú tí wọ́n ti wọ bẹ̀tá ọlọ́run ni kùlúùdù bí la mọ̀ọ̀tì ọlọ́run ni ẹ máa bẹ́ẹ̀ lọ́gbẹ́rẹ́ ẹ̀ní kú ó ẹ̀ní kú ó sẹ́gun pípa mẹ́tẹ́ máa ń jìyà lọ́wọ́ tí máa ń rántí pé òun náà padà kú tóun bá kú ìyà yóò stop ọlọ́run ni ẹ̀ní kú ikú tó pa yìí mo ti pa. jahannamu mọ́gàlàkà wọ́n ní wọ́n tilẹ̀kùn náà aláàánú innaha alayhim musada innaha alayhim musada ọlọ́run ní mughlaqa ọlọ́run ní àwa tilẹ̀kùn mọ́ wọn fi amadin mumaddada ọlọ́run bá yọ wá gbé àwọn òpórí bìtìrìbìtì wọ́n tún wá gbé sẹ́yìn ilẹ̀kùn yẹ lẹ́kùn tí màláyíká ti dání oṣù tẹ́lẹ̀ wọ́n máa pariwo ya malik ìwọ malik yá malik ìwọ malik malik la fi ṣí ojú ọ̀nà aná òun níbà wọn wọ́ o àwọn lọ́wọ́ lójú ọ̀nà wọ́n bá pariwo ìgbé yá malik ìwọ malik ọlọ́wọ́ bá ní wọ̀nádà yá malik wọ́n ma wá pariwo pé ìwọ malik màláìkà kan ní jẹ́bẹ̀ tọ́lọ̀ fi ṣí ojú ọ̀nà aná lè yẹ kọ́dí alẹ́ yìí náà rọ́bùkà báwa sọ fọ́lọ́wọ́n bá rẹ̀ kọ́pa wá lèyẹ́kìrì alẹ́ ìdá sọ fún wa pé kó pa wá kọ́ọ̀dà máàlìkì wa sọ fún wa pé ẹ̀dá kankan mà ìnàkùn máa kìtù ẹ̀ níkú o bẹ́ẹ̀ sì wà náà nìyẹn títí gbére yọ̀dà kó tún èrò rẹ pa lérí ẹ̀ṣẹ̀ tó ń ṣe àtẹ́yẹbọ tó ń ṣe yẹn gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ wọn ò ní jáde má àwọn kèfèrí àwọn tí ṣe Islam àtàwọn mọ̀nàfìkì tí wọ́n ṣe bọ́tán tó wá mọ́sálásí àtàwọn ológun tí wọ́n sógun tajà tí wọ́n sógun sọ tí wọ́n rìn nǹkan mọ́lẹ̀ tán sógun kákọ́ tó sì gbà pé kíní yẹn ní sọ àwọn lóòótọ́ kíní yẹn ló ń sínà fáwọn lóòótọ́ tó bá ti jáde kìá ni mi ó sì máa bẹ lọ́nu innakum makithun mi ó sì máa bẹ lọ́nu gbére ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run asibáàbò dùkú lè nà rẹ̀ tọ́ bí iná ṣe rí níwọ̀n ba sàlásìlà náà wà ń bẹ̀ sàlásìlà wà gèlè ńlá ọ̀sà àyẹ̀rọ̀ ọlọ́run láti wọ́n pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọlé ayúfíkú wàtàkọ́hù wàhádùn ọlọ́run bí ṣe nìkan dè wọ́n kò sẹ́nìkan tó dèèyàn bẹ́ẹ̀ rí nínú àwọn tá máa ń fi yà jẹ́yàn láyé wala yu'adhibu adhabahu ahad ìyàtọ́fẹ́ jẹ́ ń bẹ̀ ẹnìkan òfin lóòjẹ̀ yẹ̀rí wala yusiku wathaqahu ahad ẹnìkan ò sì dèèyàn láti fìyà jẹ bí wọ́n sì dè wọ́n nínú gbogbo àwọn tẹ́ máa ń dèèyàn bí wọ́n fẹ́ fìyà jẹ nígbà ọ̀rọ̀ wá rí báyìí jẹ́mọ́ yóò wá dá kí ẹnì kọ̀ọ̀kan wá kálọ̀ lè chẹ́kì kí là ń ṣe àsìbáàbò kò lè jẹ́ ànàm bóyá ẹni tí ọ̀bá wa mọ nǹkan tí ń gbìyànjú wọná níwọ̀n aka díẹ̀ níwọ̀n bá tipa bá ká àmọ́ sọ́mọ́rì rẹ̀ ni òun náà ni pé àlùkúfúrú ní wàṣíríkú wálé máa ṣìyà sọ́mọ́rì rẹ̀ náà nìyẹn kéèyàn ọmọ sí Islam àbí kéèyàn ọmọ ṣẹbọ àbí kéèyàn ọmọ ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣe ẹbọ àwọn kan tí ń gbìyànjú wọn náà nìyẹn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣẹbọ wọn padà jáde èyí táwọn ọ̀bẹ kọ́lọ̀ ń jáwọ́ ọjọ́ yìí wọn ṣe ráwọn ẹlẹ́bọ àwọn tí ó ṣe Islam àwọn èèyàn ní jáde mọ́ asbabu dukhuli annar nínú àwọn kan tí máa mú ìyàwó náà alákọ̀ọ́kọ́ náà ní nifaq òun náà ní kéèyàn ó máa ṣe kèfèrí kó má bìlífù ọlọ́run Allah kó sì má bìlífù nínú Islam àmọ́ ń jórúkọ mùsùlùmí ń sì ń darapọ̀ mọ́ mọ́sálásí wọ́n jọ lọ jímà wọ́n jọ lọ ìdí wọ́n jọ lọ Mákà wọ́n jọ lọ mọ́kà wọ́n jọ gbà rẹ̀ àwọn yẹn kọ́ rẹ̀ pé tẹ́lẹ̀ yorùbá àwọn àfa aládàáwò kan bẹ tí wọ́n máa lọ lè bá àwọn ènìyàn pé àfa ẹnáwó sẹ́sìn ọlọ́run fi sálìjẹ́ náà ó sì pé bàbá yẹn ní nǹkan kan tí ń bọ nínú ọgbà rẹ̀ ọmọ pé ọba yẹn ń sin Ṣàngó ń sọdún Ṣàngó ń náwó síbi Ṣàngó yóò sì máa fi lọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ tí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n fògún lẹ̀ àwọn ni alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wọnú ìsàlẹ̀ ni wọ́n sì wà àwọn ni mọ̀náfikù lọ́lọ́n fi minan nar ọlọ́run ní ìsàlẹ̀ ìsàlẹ̀ láàkó wọn sí torí ìsàlẹ̀ gbóná dòkè lọ wà láǹtẹ̀dìdà láhùn nàṣírà ọlọ́run ọba lẹ́kọ̀ọ́ sẹ́ni kankan tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó mú wọn kó nínú náà àtàwọn jù christians are true àwọn alùlùkítà tí wọ́n gba fàánẹ́bùwà Muhammad àtàwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń ṣẹbọ nìkan ó ti pẹ́lẹ́ pé òun ìwà mọ́ṣáláṣí wọ́n ń ṣẹbọ nìkan àwọn ni wọ́n wà lókè àwọn mọ̀nàfìkì mọ̀nàfìkì wà sálẹ̀ kẹfẹ́ nílò òun náà àmọ́ òun yọjú sí inú Islam yóò mọ̀ fi alọ́kànbalẹ̀ àròkọ àpọ̀ ànímọ̀ pé ń ni òun náà sọ bíi tí ìmọ̀ mọ́ ń sùn òun náà sọ bíi tí akówó sí òun náà sẹni tí wọ́n lè fámọ́lẹ̀ láàrin wa tí islam fi wó ládùúgbò tó lóun ń darapọ̀ mọ́ wa àjọ pláàni ni òun náà lè sọ fáwọn ọ̀tá pé ọ̀nà ibi tá gbà ní o àṣẹrí pé ọ̀rẹ́ kí ni ó gbóná títí ó gbóná ju tàwọn ẹlẹ́bọ lásán táwọn wá sí mọ́ṣáláṣí lọ ẹni wọ́n fi ní dúró lójú kan ọlọ́wọ́n wa kó àwọn kẹfẹ́rí lé wọn lẹ́yìn náà yọ́sà wá kan àwọn mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tí wọ́n túbá tí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹbọ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́n padà mú àwọn kúò àwa bẹ̀lọ́n kọ́lọ́mọ́jà wọ́ bá wọn wọ́n rárá kọ́lọ́mọ́sà ṣe bẹ̀ fún wa ẹ̀yọ́ máa yá mi ah, àbínìkan ráwó ọlọ́lẹ̀ já nǹkan kó lé ọlọ́lẹ̀ ewu ìtọ́wà ní ṣọ́ọ̀bù ọlọ́lẹ̀ ìtọ́wà nínú ara tó ń fi ń sára alábẹ́ mọ́tò ọjàgó yọ́wàkúlá ilaha illallah nígbà ní làmí ẹ̀lẹ́ tó ṣiṣẹ́ àfójálábí ó ní iná ọ̀sẹ̀ ìyẹ́sẹ̀ sí lò a ní àìmí ti dánú ẹ dánú kẹ̀ a ní mo ti dánú ẹ̀yìn náà ní kànṣe kan láti jọ yìí rẹ bá ní kànṣe kan ní ẹ̀ní máa gúnṣẹ́ ẹbọ ẹbọ ẹbọ ogun ogun èèyàn dágbére fún ẹni tí ọba ti dágbére fún ọlọ́run ti ní iná lẹ́dínà káfàrú mi ní alìkítàbí wà lẹ́mọ́ṣìríkí na fi náà rí jahannama kọ́lìdì na fìyà ọlọ́run láwọn kẹfìrí náà wọ́n tàbí wọ́n tàbí síwájú jew and christians ọlọ́run ọba ní wà lẹ́mọ́ṣìríkí àtàwọn ẹlẹ́bọ ọlọ́run inú náà jahannama ni wọ́n bọ̀ wọ́n dẹ̀ wà ń bẹ̀ gbére ọlọ́run iná wọ́n yóò ṣìkì bí ẹni bá ní kankan tí ń bọ̀ papọ̀ mọ́ ọlọ́run ọba ọkọ̀dé haramallahu alẹ́ ìlìjánà ìwọ ní kọ́wọ́ ìlìjánà wà máa wà wùn náà inú náà nínú ilé tiẹ̀ bá a lásìsọ ni mo sọ yẹn o èmi ti ju ti máa sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé mi bá ti lọ tí bá ti là á mọ́lẹ̀ wọ́n ti gbọ́ pàápín rẹ̀ ní ká má pè mí mọ́ àmọ́ tí mo fẹ́ ká gbọ́ wọ́n ti ṣe kí ni wọ́n ti gbọ́ ó sì jẹ́ pé à ń fi àsìkò yìí à ń fi ń pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn oní ẹ̀yọ̀ nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn onígbóná nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn onígẹ̀lẹ́dẹ́ àfi àwọn fi àsìkò àfi ń pe gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹbọ gbogbo àwọn ológun àbójálà bí àwọn fi àsìkò yìí pé wọ́n kan túwọ́ níbi ẹbọ káwọn bá wọ náà lọ torí pé níta ẹni ká máa jẹ páàlù lọ́wọ́ yẹn ní òun kí máa ń fún yàn lówó tani rọ̀záàkù jẹ̀má ẹ̀hìn ìgbín àti ẹyẹlé ńkọ́ kí ni wọ́n wá fẹ́ jẹ yẹn wọ́n sọ ọ́ di rọ̀záàkù máa lọ́wọ́ lọ́ba dẹ́bọ́ ẹ dákun àkókò adìẹ wọ́n ní ká tu ìyẹ́ rẹ̀ ẹ́ nǹkan wá gún ká fi pọ́sẹ́ àti ata àjọsìn ká máa fi wẹ̀ ipa yóò ní káwa ta ni máa ń nínú Islam Allah ẹ̀hìn àyẹ̀ adìẹ yẹn kí ló ń ṣe kí ló dà yẹn ọ̀dẹ̀bọ̀ ìta fẹ́ parẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn wípé ẹbọ ẹbọ ìṣẹ̀nọ́f sẹ́wárí àlè múyàn ní túláàsì sísọ tá à ń sọ yìí náà lálágbára àmọ́ ọ̀gọ́lọ́mọ kára pé wọ́n mọ̀nà bí wọ́n ṣe ń gbọ́ yẹn eh, ìdí ọmọ ṣe kíní ìdí ọmọ tún ẹlẹ́ẹ̀kẹta nínú tí máa ń sọ̀yàn dọ̀mọ́ náà àrídà ó náà ní kí yóò ti máa gbà wẹ̀ kó ti máa kírun kó ti máa lọ́lọ́kan kó ti máa ṣe súnà kó wá lóhùn sí mọ́ òun ò sí mọ́ níjọ́ tó ti kónú síláàmù yẹn níjọ́ náà ni wọ́n ti bà gbogbo iṣẹ́ tó ṣe ni wọ́n ti bà jẹ́ tọ́ba kúndọ́ kejì yìí lè wọ́n náà gbére níjọ́ náà wọ́n ti sin máwọn kèfèrí ọlọ́wọ́n ọba ní wàá máa ń yẹ́rì tẹ́lẹ̀ àndínì tó fi islam sílẹ̀ tó lọ church ó fi islam sílẹ̀ ilé bá wọn ṣe ọ́fíìsì ó fi islam sílẹ̀ ilé bá wọn ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe fayamut ó sì kú lérí ẹ̀ wọ́n wọ káfíìr ọlọ́run bá ní àdégbè ní muslim mọ́ ó ti di kíni ó ti di kèfèrí fàwùlà ayíká habitati àmàlùn fi dúníyà gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé ájìtọ́lọ àwẹ̀ ìyá rẹ̀ tó Eh, omi tó bọ́ àwọn èèyàn ládùúgbò eh, gbogbo sàárà tó ṣe ọlọ́run ní gbogbo ẹ ti bàjẹ́ wàlẹ̀ àkẹ́rà gbogbo àwọn iṣẹ́ tó ṣe sọ́run tó rò pé wọ́n bá lọ́run wọ́n ti bàjẹ́ lọ́run wàwùlà ayíká asuhabu nari ọlọ́run ni ó ti darapọ̀ mọ́ àwọn ọmọ náà ni òun fi ha kọ́ lìdún wọ́n jọ pẹ́ mẹ́gbére ni àní ìwà àwẹ̀ tọ́gbà máa la tó ní ti kúrò nínú Islam ẹ̀yọ́ mayami Suratul Baqara aya two seventeen ọmọ rẹ tó ti lọlé gbẹ̀sìn mí lọlé pé èyí tí ó ti lọlé fẹ́ kiri yóò lọlé pé padà tó bá fẹ́ràn rẹ lóòótọ́ tọmọ yẹn bá wá kí ọ tó bá fẹ́ fẹsẹ̀ gbá iná gáàsì ó ní kọ́ rọra tó bá fẹ́ lọ́sọ ó ní kọ́ rọra kí náà bá jó ọmọ yẹn ọlọ́run wá kọ̀ǹfàmù fún yín lè jóná lọ́rùn torí pé ó ti pẹ̀sìn dà ọwọ́ kò sí àfà tó ya olórí burúkú tó àfà tí máa ń bẹ ní mìíràn tí ń ṣe nìka tó wá jẹ́ pé kiri ó ní ọkọ ìyàwó tà sí kò sí àfà tó rẹ burú tó àfà o òun lè rí ẹ burú jù ó jòkó lérí àga Muhammad sallallahu alaihi wasallam al-ulama'u warasatul anbiya àwọn àfà wọ́n làwọn náà ni wọ́n rọ́lé àwọn nẹ́bí ọlọ́run kí àwọn nẹ́bí ọlọ́run bá ṣe wọ́n fi àwọn èèyàn sínú Islam wọ́n lé àwọn èèyàn kúrò nínú kíní àníbùdó lọ́wọ́ jẹtẹ́ níbú tọ́gùt tọ́gùt ni wọ́n wá ń so igi fún wípé kọlọ̀ lè darapọ̀ mọ́ wà látún kí wùlì mùṣírikí náà ta yú mínú ọlọ́lẹ̀ gbọ́dọ̀ fọ́ ọmọ yín fún àwọn ẹlẹ́sìn míì àwọn ọmọ yín obìnrin wọn gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì tí ó ṣe mùsùlùmí àtà yú mínú títí tí wọ́n fi gbàgbọ́ tí wọ́n ti wá gbàgbọ́ dénúdénú kìí ṣe yìí ń tàn yín o tí ó lóun ti gbọ́ òun mú tí ó ṣe ákìdù tán tí ò ní kírun mọ́ ẹ wádìí ẹ dáadáa tọ́ọ̀sì tàn yín tẹ́ bá ti dìskọ́fà níjọ́ náà lẹ́nìkan ọmọ yókù lé torí pé òní dákọ́ láàánú ọmọ rẹ kọ́mọ̀ jóná ayé kọ́ wá fọkànbalẹ̀ kọ́ jóná títọrùn ẹni bá ti nínú tó bá ti gbẹ̀sìn ọmọ kùránì lọ ẹ̀ kọ́ wá sọ ọkọ lóhun ò ṣe oníkọ́mọ yẹ kọ́mọ kọ́mọ bọ̀ wálé ọmọ àlè náà ni wọ́n bí tẹ́lẹ̀ kó àwọn ọmọ yẹ kọ́ ọmọ wá tọ́jú wọn kó sì máa tọ́jú ọmọ rẹ obìnrin náà kó lè rẹ́sìkì wọn kọ́mọ ṣe kíní káwọn bá wọná ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin alẹ́kọ́tì kéèyàn ọ̀pọ̀ àyà àwọn eléyìí yóò padà jáde fojú rẹ̀ rí alẹ́kọ́tì kọ́ pààyà bóyá omi sògùn owó àbọ̀ ọ̀pá nítorí politics àbọ̀ ọ̀pá nítorí pé ọ̀fẹ́ máa ta pàtì rẹ̀ àbọ̀ ọ̀pá nítorí pé owó dà yín pọ̀ ọ̀sá gbẹ̀mí sá ọ̀wọ̀ náà ọlọ́run ọba ni wọ́n máa ń yẹ kótó ní mọ́mìnà mọ́ta àmìdá gbogbo ẹni tó bá pa mọ̀mìnì òdodo tó máa ń mà fàjàsá ahuhu jahannam kọ́lá ọlọ́run ọ̀pẹ̀pẹ̀ rárá fàjàsá ahuhu jahannam ọlọ́run ní inú ọjà náà mà ní bọ̀ khalidan fiha yọ pẹ́ ń bẹ̀ pípẹ́ ti bẹ̀ yẹn òun lásìkò muwakat àmọ́ náà pẹ̀ ń bẹ̀ wàgàdìbà lọ́wọ́ àlẹ́ yìí ọlọ́run ti bínú sí wà láàánà ọlọ́run ti ṣépèlé ó ti gbé ìjìnà síkẹ́ rẹ̀ wà àdàlàhù adábàn àrìmà ọlọ́run bá ní mo ti bá pèpè àyà tó tóbi lẹ̀ kálá wọn sọ pé ìyà kan tóbi nítorí gbọ́gbẹ̀ mi pápá àyàn o wọ́n fi yàn sògùn owó tọ́ bá pààyàn tó tó fi yàn sògùn owó òní jáde nínú náà kèése èèyàn tó panú mú ọ jáde ẹgbọ́ tó ṣe kí ni tó tún fi ṣe àmọ́ àpààyàn tọ́lọ́wọ́n bá fi dì yọ padà yọ padà sí kí ni yọ padà wọná ọlọ́wọ́n padà mú jáde tí ò bá jẹ́ lẹ́bọ̀ ẹ̀yọ́ miami sọ́tù nìsa àyà 93 azina kéèyàn máa bá obìnrin sùn tí ò sí akínú nìka láàrin bóyá ìyàwó lé àbọ́mọ́ lé àbí àwọn tẹ́jọ wà lọ́fíìsì àbáwọn tẹ́jọ wà ládùúgbò àbáwọn tẹ́jọ gbalé papọ̀ ọmọ landlord àbí landlord nígbà yàwó àwọn tẹ́nẹ̀tì ń sùn gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn ọmọ school àwọn lecturers torí káwọn ọmọ kálíbà pass ọ̀ ń bá ọmọ ọlọ́mọ aláṣepọ̀ ọwọ́ náà àfi tọ́lọ́ bá fèrè jọ ọlọ́wọ́n bá ní wàlá yẹsìnú ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tábà ń ṣe ṣìnà lọ́kùnrin àbí lóbìnrin ọkọ̀ ọlọ́kọ̀ ń gún ọ lérí mọ́lẹ̀ wọ́n ń bọ́ mọ̀lẹ́ lásìkò ó sì máa ọmọ rẹ lóyún iṣẹ́ wọ́n lè yá kan ìyá ọ̀daràn kan ó sì kó àwọn ọmọ rẹ obìnrin tí wọ́n ti bàlágà mẹ́rin ó kò lọ́dọ̀ dókítọ̀ ó ní kí dókítọ̀ báwọn tírìtì wọn infection ló lóun fẹ́ tírìtì wọn fún ìgbà táwọn ọmọ dọ́dọ̀ dókítọ̀ eh, dókítọ̀ àti dókítọ̀ ọ́fẹ́sì family plan fáwọn ọmọ yẹn ìyá ń gbà pé ká máa ṣe ṣìnà àmọ́ ká máa ṣe kí ni kó máa lóyún ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rẹ walladhina ọlọ́run láwọn tó jẹ́ pé ẹni rẹ̀ ni wọ́n wọn ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq wọn ò sì ní ṣe kí ni wọn ò ní pààyàn wala yazinun wọn ò sì ní ṣe sìnà ayíṣẹ́ ni rẹ̀ tó bá ń ṣe sìnà yọra rẹ̀ kó náà wọlé ọlọ́run ó sínú wòlí rẹ̀ yọra rẹ̀ kó àwọn ẹni rẹ̀ ó kó mùsùlùmí o àmọ́ ẹ̀ṣẹ́ ni rẹ̀ ọlọ́run bá ní

àfẹni tó bá lòun ò ṣe má ọlọ́run tó bá tó lòun ṣe má ò ní wọná èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ti bùn ọ wọ́n wà parẹ́ tó bá ti wá parẹ́ tán wà á amánà ó ti wá nígbàgbọ́ wà á mílà amánà sọ́ọ́líhà ọ̀wá débi sinamá ọ̀sẹ̀bọ́má òsìpàyàmá fàwùláyé kàyọ̀bá dìlúlọ́ òsẹ́yì àti hasana ọlọ́run gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe yẹn á parẹ́ tàbá wá tán yọ lẹ́yìn náà àwọn akọ̀ṣẹ́ eré tó ṣe síbẹ̀ iṣẹ́ eré tó ṣe àwọn akọ̀ síbẹ̀ lẹ́yìn gbàtà bá ti pẹ̀sẹ̀ rẹ̀ sórí bọ́ lọ́kì repentance is not easy. àwọn tó bá járe ìgbà pé àní mo ṣe má mo ti pinnu ọlọ́run tó dán wò ọ̀sá dùn ó lérí ẹ̀ pé ọ̀sá tùúbá náà ni lérí gbogbo ẹ̀ṣẹ̀ ni ó ìbáàjẹ́ owó èlé ìbáàjẹ́ tẹ́tẹ́ ìbáàjẹ́ ọtí ọlọ́run ló wọ́n parẹ́ fún ọ tí wọ́n bá wá parẹ́ tán òun àkọ́ dáadáa síbẹ̀ àtàìbù mí zambi kàmáàlá zambala wọ́n ní ẹni tí ọba túbá nú ẹ̀ṣẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe rí òun àtẹni tí ò ṣe rí wọ́n jọ wá wà ní sáfù kan náà ìwọ́n sì ti gbádùn kọjá àmọ́ ṣe ìdánù ní fẹ́kẹ́ túbá bàbá túbá lọ́dún kan ọdún kejì ó tún padà òun sà fẹ́ kíkú wọ́sà kàkiri yẹn mọ́ ọ lọ́wọ́ kó o fi wọ́ná kọ́lọ́mọba alákọ̀ọ́mọ́sà fún wa ní táwọ́ báà nínú àwọn nǹkan tí màmú yẹn wọ ná àríbà òun náà ni owó èlé owó alájẹmọ́sùn usury interest ọlọ́wọ́n bá ní wà àhàlálọ́ ah, olùbẹ́ àwà harọ́mà ríbá ọlọ́wọ́n ní mo ṣe léwọ̀ èmi ọlọ́wọ́n mo ṣe léwọ̀ kẹma gbowó èlé kẹma yáwó èlé mo wá sí business albert mo ṣe lẹ́tọ̀ fàmọ̀njà àhùnmọ́ ìfẹ́tò mi rọ̀bì ọlọ́wọ́n ní ẹni tí wà sí bá wá bá látọ̀dẹ̀ mi ọlọ́wọ́n tí wọ́n sí létí ìgbẹ́dẹ́bẹ̀ ọlọ́wọ́n sọ ni fantaha tó sì lóun gbowó èlé má tó sì lóun gbowó èlé má falahu ma salaf èyí tó ti gbà síwájú yẹn ọlọ́run bá ní àti bọ́n ọmọ ya ọlọ́run ló ń bọ́ falahu ma salaf wa amruhu ila Allah ọ̀rọ̀ rẹ̀ ila Allah ọlọ́run sọ àbá àtúnṣe ọlọ́run wa mójútó rẹ̀ àdìsíkì ọmọ wa pọ̀ ọlọ́run bá ní pàmò ní àádì ẹni bá tún wá padà lẹ́yìn ìgbà tó ti túbá ó tún padà sínú owó èlé lẹ́yìn tó ti gbọ́ wá sí fàwùlà ayíká sábúnárì ọlọ́run ní yóò jọyọ̀ àwọn tí ó wọ̀ náà lọ́rùn òun fi há khalidun wọ́n sì pẹ́ nínú náà dàsìkò tó bá wọ ọlọ́run Suratul Baqara àyà two seventy five ẹ wo iye àwọn èèyàn tí ó wọ̀ náà láwùjọ wa jàmbá aligina kéèyàn máa gbọ́ music èèyàn wọ̀ náà ọ̀ Apala musical instrument jìtá piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin ọwọ́ ń gbọ́ ṣé tiẹ̀ èèyàn wọ̀ lẹ́kọ́ tó wà jẹ́nà ọlọ́wọ́n bá ní wọ̀mínà náàsì níbẹ̀ nínú àwọn èèyàn máa ń yẹ ṣẹ̀rí láwọ̀lẹ̀ àrí àwọn tó jẹ́ pé wọ́n máa ń kówó lé orin yóò ra data yóò ra cd torí pé wọ́n fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fún ní fújì ọ̀dà àwọn hip hop yọmọ sẹ́ni ọ̀sà kan ti wọn torí pé wọ́n fẹ́ gbọ́ kíni orin wọ́n fẹ́ wọ́n ran àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọlọ́wọ́n bá ní lèyòdìlá sabilillah torí láwàlá hadith yẹn nígbà tí àwọn afáfẹ́ máa dúdú gùdù kálukọ́ máa dúdú gùdù pé láwàlá hadith rọ́ ni láwàlá hadith kéèyàn máa fi ọ̀sẹ̀ yẹyẹ láwàlá hadith kéèyàn bá ṣẹfẹ́ ní afáwọn abúláàbù masudi ó dìde mọ́ wọn lọ́rùn ó ní fáwọn láhìlẹ́bí láìláhà illallah ó ní mo fi ọlọ́run ọba ọba tí ayé pè jẹ́ rírọ́ tí ò ṣẹni táǹsì ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run ó ní mo fi búra ó ní láwọlẹ̀ àdìs àlìkìnà ó nígbà tá ànábì ń tu fáwọn orin àlùjó lànàbì pé ẹ bí wọn bá ṣe káyà fún ọ tí wọn mọ orí burúkú tí àwọn olórin tí wọn dálẹ̀ lélédè wa tí wọn mọ àdáwò tí wọn dálẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sẹ́nìkan máa kọrin kọ́kàn ọ̀dọ́mọ dúdú sẹ́nìkan máa kọrin kọ́mọ máa ṣe sìnà sẹ́nìkan máa gbọ́ orin kọ́mọ máa sọ̀sọ́kúsọ kọ́mọ̀ máa parọ́ kọ́mọ̀ máa sọmọ̀ta kọ́mọ̀ máa mutí gbogbo iṣẹ́ búpátá lórí kó lọ́wọ́ ọlọ́wọ́n bá ní lèyòdìlá àwọn sẹ̀bí lílá ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú òdójọ́ ọ̀nà ọlọ́ àbáwọ̀ ibùn kọ́ yìí ó ní alukur'an wọ̀lìgínà láàyè ìtẹ̀mẹ̀ àánì fi kọ́lìmì wàhìd kur'an àti orin kò lè wà nínú ọkàn kan kí méjèèjì wọ́n wà papọ̀ ó ní ọ̀kan yà jáde fún kan ayélujára kókòrin àbí kò ní ọjà àti kókò kòrá ọlọ́run ọba ní bẹ̀sẹ̀ yìí ẹ̀lì wọ́n máa jáde kó nu ojú ọ̀nà ọlọ́run láìmà wọ́yẹ̀ tàkìtà ọ̀ṣùwà wọ́n wàá mú àlùkòránì ní yẹ̀yẹ́ ulaika lahum adhabun muhin ọlọ́run ọba ní ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn ó ti wà lẹ̀ fún wa níbo lọ́lọ́run ti jẹ wọ́n yà nínú náà nùsíṣẹ́ àwọn wọ̀ náà àwọn islamic sanga yẹn gbogbo ni wọ́n wọ̀ náà àfi tọ́lọ́run bá fi rí jì wọn torí ẹ̀ṣẹ̀ tí Eh, tata rahmatillah tó bá díjà lè kìyàmà inṣáà àdábàhún bí adìlìhí àwọn kẹfàrà lẹ́hùn bí rahmatihi àmọ́tọ́ wá lọ́lọ́wọ́ fèrèjì ọjọ́ ọba fèrèjì ọlọ́run máa ń kọ́ gbogbo àwọn akọrin ọlọ́run ní àyè kan bẹ nínú ná tí wọ́n bọ̀ wá wọ̀ ọ yẹ kí wọ́n wọná àbíkọ̀ yẹ kan wọná e, e, èèyàn tí ń kọrin tó ní kí ìyàwó yàwó kọ́ máa jó ìyàwó yàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kíni ẹ̀sìn ọlọ́run ní àrẹ́jú tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ wá káwọn ọmọge síta ni wọ́n ń lùlù ọ làwọn gbẹ́sìnga wọ́n ní àgbẹ́sìnga àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ hip hop mọ́ owó tó orin ẹ̀sìn ẹ̀dá kò kí kí ni yàtọ̀ láàrin méjì jẹ́mọ́ kí ni yàtọ̀ àwọn obìnrin jó ẹ̀yin náà obìnrin jó kò dé sínú ìsìláàmù kí obìnrin ọmọ jó ń ta obìnrin ń fọhùn lọ́dọ̀ wọn obìnrin ń fọhùn lọ́dọ̀ tí náà kò sì wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fàlá taqdanna bil qawl fayatma alladhi fi qalbihi marad wa qulna qawlan ma'rufa ọlọ́run bá nìyẹn ọkàn wọn káwọn máa fẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ nọ́mà ayà kúrán wala yajribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin ayà kúrán ni ó ọlọ́run ní ẹ̀rọ máa gbẹ́sẹ̀ tẹ́ ẹ bá ń jáde kí ilẹ̀ kẹtẹ súnmẹ́sẹ̀ kọ́mọ̀ máa dún lábẹ́ jẹ̀lìbáàbù lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí ilẹ̀ kẹyàn máa dún káwọn ọkùnrin ọmọ bá mọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé lẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bóun ni ó ṣe fáyìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n mọ̀ fà sí ọ̀dọ̀ yín aláàtọ̀ ní kílẹ̀kẹ̀ ọmọ mi ṣé aláàánú ní kídìí ọmọ mi ẹ wá lẹ́ẹ̀ kéwú ṣàádà wọ́n mọ̀ jó lọ́sẹ̀ wàlímà wọ́n mọ̀ jó wọ́n mọ̀ ní wọ́n mọ̀ àwọn ìlú kílù yẹ àwọn tọ́rọ wọn jíjó kíjó tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn àwọn àfáà yẹn àwọn mòdírù yẹn ọyẹ kọ́ sàwọn sẹ́wọ̀n ni tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn lábáwà ìtafẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọwọ́ náà ẹni tí ń gbórin verse lọ́lẹ́ka mọ́ka tẹ̀fṣírí èmi tí mọ́ka ni ọkà àwọn ìparọ́ mọ́ka di káyọ̀ àwọn èdè kí ni yàrá àwọn ìparọ́ àwọn sọ̀rọ̀ wọ́n ṣe rí ni wọ́n tọ́wọ́ sí ní tẹ̀fṣírí burúkú kẹfìrí ńlé lọ́lẹ́ wáyà yìí owó rí bísí àbúrà bẹ̀sùn nínú àwọn kan tí mo yẹn wọ̀ná òun náà ni kólówó kọ́mọ̀ yọ zakati kólówó kọ́mọ̀ yọ zakati lọ́dún ní two million one hundred seventy two thousand ah, three hundred àbí four hundred four hundred ọba ti lówó tí sàkábà ti wọ̀ bóyá góòdì ló fi ń wọ̀n tó ọlọ́lẹ̀ ṣe kíni ọlọ́lẹ̀ yọ sàká ọlọ́run bá ní walladhina yaknizuna dhahaba wal fidda ọlọ́run ní gbogbo àwọn tí wọn ò yọ sàká nínú góòdì wọn àti fídọ̀ wọn kọ́rẹ́nsì tá ń lò nísìn òun lọ rọ́pò góòdì àti kíní àti sílẹ́fà iye tí wọ́n bá ń ta ìwọ̀n tí sàká wọ̀ nínú góòdì àti sílẹ́fà òun ní owó yẹn ẹ̀yìn láyọ̀ sàká yẹn ọlọ́wọ́n bá ní wọlé ayúnfikúnná fi sabilillah wọn wá náwó sójú ọ̀nà ọlọ́run ọ̀yọ̀ sàká fabashirihun bí adhabin alim ẹ máa fún gbogbo àwọn olówó yẹn ẹ máa fún ọ ní ròódùnú yà ìyà tí ń wọnú ẹran tí ń wọnú egun yawma yuhma alayha fi nari jahannam ọlọ́run gbogbo àwọn olówó ọ̀yọ̀ sàká yẹn wọ́n bọ̀ wá jóná jahannama ẹ dákun èlò èlò lọ́yọ̀ nínú two million one seventy two thousand four hundred ọdún nílà ń sọ yẹn tó bá dọdún mi ò lè change o bí gold bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ eighty five grams of gold ó ní sàkáwọ̀ iye tí wọ́n bá ń ta lọ́dún ní sàkáwọ̀ ẹ lè béèrè lọ́jà yín máa ń yí padà yín máa ń lókè máa ń lọlẹ̀ bí dọ́là bá ṣe ń lókè bá ṣe ń lọlẹ̀ sí lọ́dọ̀ tiwa mi ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yàwó máa yóò máa àlẹ́ ha owó tí wọ́n fi pamọ́ tí wọ́n rí sàkáàtì yẹn aṣọ dínà fi nari jahannam yóò máa wá jó wọn nínú jahannama a máa fi mọ wọn lérí a máa fi mọ wọn lẹ́gbẹ̀ẹ́ a máa fi mọ wọn lẹ́yìn àwa ni owó yín fi pamọ́ yọ ní o ọmọ ya kò ní dákókó nínú èsì kọ́ wá lọ́nu gbóná lérí owó tí o ṣe kí ni tí o ní túmọ̀ tọ́wọ́ ti di pé ọdún kan pé bá owó tó nílẹ̀ ọdún kan ti pé bá tọ́wà ní báǹkì tọ́wà nílé àbófin ṣòwò tàwọn ọ̀fẹ́sìn ẹ̀dàkùn iye báyìí mo ní o èlò sàkáàtì ẹ o wọ́n náà lọ́dà má béèrè tí náà ọkàn ṣírò rẹ̀ oní 5 million àbí ẹ̀yìn eh, definitely mélòó lọ́yọ̀ kú oní 5 million yẹn ẹ̀yìn eh, méjì lọ́yọ̀ oní 10 million ọyọ̀ mẹ́sàn-án kan yẹn àbí mẹ́jọ tà ọba sì ti yọ tán ọjà sí 40 ìdákọ̀ọ̀kan ní zaka ọlọ́nkọ́ mọ́sà jẹ́ ọ̀rọ̀ ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa eh, owó tabu atọ́lọ́wọ́ fún wa táwọn ọyọ zaka rẹ̀ kọ́lọ́ mọ́sà fún wa lẹ́yìn náà kọ̀tí àtọ́lá ham kéèyàn máa jákùn ẹbí ọlọ́run ní kí àti rẹ̀ ma òní dọ́dọ̀ brọ́dà yìí ma òní kí bàbá yìí ma ẹlẹ́bí alóhùn ní sọ̀rọ̀ sí ya àwọn ọmọ ọ̀n jágún ẹlẹ́bí ọwọ́ náà ọlọ́wọ́ bá ní ọ̀yákọ́tà òun náà máa amọ́rọ́lá òbí yíya yóò sọ̀l okùn ẹbí ta ní kẹ́mà so wọ́n sì ń ja wà yóò fi ṣèlú náà fẹ́lẹ́ àrùn wọ́n ń balẹ̀ jẹ́ òlà àyíká aláhùn mú lánàá ọlọ́run ni mo ti lánàá wọn mo ti ṣẹ́bi lé wọn wà láhùn sú òdàr ni wọ́n ní suratu arad aya 25. five lẹ́yìn alọ́rí kamarin ní òhò kóbìnrin ọmọ wọ jẹ̀lbáb lérí aṣọ tó bá wọ̀ yóò wọ nẹ́kó tó wà jẹ́nà obìnrin tí ó bá ti wọ jẹ̀lbáb lérí aṣọ tó wọ̀ yóò wọ nẹ́kó tó wà jẹ́nà jẹ̀lbáb òun náà ní sáwọ́bù wáàsì aṣọ tó fẹ̀ tí ta gbé bọ́ra látòkè láti rí tó wá balẹ̀ tí ó transparent tó délẹ̀ tó fẹ̀ tí ó ha ànímọ̀ fi wájú ṣe tó àtẹ̀yìn ẹ̀ àwọn èèyàn ń gárùn fìtínà fa ọlọ́run fi jàlìbáàbù fi gáàrù fi sínà ni ẹwà àwọn táwọn olù jàlìbáàbù ó rí pé tọ́bá ń kọjá ó tuntun wò àwọn èèyàn dayé rú ni àwọn ni wọ́n fa ṣìná wọ́n ń gbé ààrẹ àwọn èèyàn sókè ọmọ tó ti rí rikú tó ti wòwò gún wò kèsì lówó márèjì lẹ́mìnẹ́tì ni ọkọ̀ tàṣe ṣìná nígbò ti rí tí ọ̀yọ́kọ́ sékí ni tí ọ̀yọ́kọ́ rí àdẹ́bì ní sin fáàni mi ní ummati àdẹ́bì ní àwọn ìjọ méjì kan wọ́n wà nínú àwọn ìjọ mi àwọn méjèèjì yìí mi ní alì náà wọ́n wọ̀ náà lọ́rùn o lámàrà fún ma àmẹ́mi ò tí ì rí wọ́n sìn wọn ò tí ì dé báyìí rìjálù àwọn ọkùnrin kan bí àyèdí in siyat ọ̀pá ń bẹ lọ́wọ́ wọn ká àzìnábí albakar yọ́dà gẹ́gẹ́ bí irú màálù ẹ̀rọ àwọn tí wọ́n máa ń dá àwọn ọlọ́kadà lọ́wọ́ yẹn àwọn lèmi fi wé lásìkò yìí anábì ní jẹ́ ìdìbò náà bí anas wọ́n kà máa ná àwọn èèyàn láìṣẹ̀ ọ̀fẹ́ gbowó ogun lọ́wọ́ ẹ̀ ó tún nígi láìṣẹ̀ láìrò gbogbo àwọn tí wọ́n náà wọ́n jáde náà ọmọ náà làwọn náà jẹ́ gbogbo àwọn tó rán wọn jáde àwọn bọ́ìsì yẹn ká lè bẹ̀rù ọlọ́run wọ́n dá mọ́tò dúró wọ́n máa bílì thirty thousand twenty thousand fifteen thousand tí ọba ti sanwó yẹn àwọn oníjọ́ lọ. yín sanwó yẹn tẹ́bá yìí kọ́ máa sọkọ́ lọ lélẹ́kùn ìyẹn ti kọjá nìyẹn wọ́n náà bá ti gbà míì ọ̀rọ̀ parí síbẹ̀ nìyẹn. àwọn eléyìí wọ́n máa nà àwọn èèyàn láìṣẹ̀ ẹnìkejì wọn alẹ́bìnrin wọn ni sáhùn àwọn obìnrin ni wọn káàsì yàtùn wọn wọṣọ àárì yàtùn àmọ́ bígbà tí wọ́n wà wọn òhò náà látara pé aṣọ yẹn ọha ọha àbáṣọ yẹn on transparent àárín tí wọ́n wọ̀ sábẹ́ àárín ara wọn lábẹ́ aṣọ àbáṣọ yẹn ọ̀balẹ̀ ó fò èmi ò lò jáàbù péńpé yọ wà wọ mínísíkẹ̀tì ó sì lò jáàbù ó sì tálẹ̀ ó borí èmi ò ní dáṣọ rẹ̀ ó délẹ̀ àgbọ̀dọ̀ rẹ́sẹ̀ obìnrin o àgbọ̀dọ̀ rí ẹsẹ̀ obìnrin ta aṣọ yóò balẹ̀ dẹ́dẹ́ tọwọ́ ọ̀gbẹ́ ẹsẹ̀ wọn fẹ́ máa hàn yóò mi nínú ẹ̀sìn wa alẹ́bí ní àwọn eléyìí káàsì yàtọ̀ wọ́n wọ̀sọ àárì yàtọ̀ àmọ́ nígbà tí wọ́n ni gbogbo tí wọ́n wọ̀ lẹ́mọ̀ sí kí ni lẹ́mọ̀ rí gbogbo tó wà lára wọn yóò yọ lọ́tọ̀ọ̀tọ̀ má ìlàtùn wọ́n máa wá wọ́n máa rìnrìn sínà yọ́ máa rìn mísẹ́ rìn yẹn ń dà nǹkan rúlọ ládùúgbò ni o ẹni bá rí mùmílà yọ àmàlà rẹ̀ yọ àmàlà ti ìtumọ̀ ni pé bó ṣe wọṣọ téèyàn bá rí yóò tuntun wò mùmílà ti ni ẹ ọ wọṣọ débi pé bá a wí rùúsù ọ̀nà ka a sì ní matilibukutu ma ila irun tí wọ́n máa ṣe lásìkò náà orí wọn irun orí wọn yóò dà gẹ́gẹ́ bí ike ràkúnmí yóò kó sókè báyìí àbí kó ga sẹ́yìn báyìí obìnrin máa ń ṣe irun mọ́lẹ̀ mi yóò ṣe mọ́lẹ̀ tí ó ti pé yóò parí síbi ọgọ́ rẹ̀ lẹ́yìn bí àwọ́kọ́ wà yọ gbọ́ngbọ́ lẹ́yìn báyìí ànábì láwọn dáwìn yẹn torí pé mo ṣe yọ yẹn ó jẹ́ àmọ̀ pé irun rẹ̀ pọ̀ lẹ́yìn náà yóò tún áàdìmọ́ bíútì rẹ̀ ó ṣe yọ yẹn anábìrin <laughs> yọ tọ̀nà wò àbẹ́yìn tó ṣe báyìí náà ní sókè anábìrin yọ tọ̀nà wò anábìrin ní irun orí wọ́n dà gẹ́gẹ́ bí kéèrà nkúmi ẹ fẹ́ mọ kéèrà nkúmi <laughs> yọ hàn anábìrin ní láàyè rẹ̀ kúnlẹ̀ jẹ́nà wọn ò ní bá jẹ́nà bẹ̀rẹ̀ o wà láàyè àhà wọn tó bá jẹ́ ẹlẹ́bọ̀ngọ́ òde jáde nínú náà ẹ̀yọ́ màá yá solution táàfin ní wọná àlèyémánu bìlá ẹjá ló lè gbọ́ ọlọ́run gbọ́ káṣẹ́ káṣẹ́ máa lo ṣẹ̀ríà lẹ́yìn náà àsọdákà kí sàárọ̀ pọ̀ ká máa ṣe sàárà púpọ̀ lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa jìnnà sí àwọn ọ̀rẹ́ burúkú tó bá ti ń tẹ̀lé àwọn ọmọ náà wọ́n ni máa aṣàbù ṣìmáàlì máa ọlọ́run mọ́ bí tó bá rìn sí ọ̀rẹ́ rẹ tó ọ̀nà mọ̀ pé ẹjọ́ ń sàbúrú yẹn jára rẹ gbà lọ́wọ́ ẹ̀ torí tó tí ọwọ́ ìyá bá bọ́ ọjọ́ àdìkẹ́ àmọ̀ kò lè gbọ́lẹ̀ o àfáà rẹ tó ní kọ́ ọmọ wá ṣe bọ́ jára rẹ gbà bàbá aládùá o tó bá lọ́wọ́ ọ̀fẹ́ bọ́lẹ̀ ẹ̀yẹn mọ́lọ̀dọ̀ ẹ̀ má àmọ́ wá ṣe ọ̀ ṣe kí ni má ní ọ̀ṣẹ́ bọ́ wà ẹ̀mí ti dáàlù súnà lẹ́yìn náà kádùá ọ̀pọ̀ inú àdúrà tá a máa ń ṣe òun náà ni rabbana atina fi dúnìyà hasana wa fil akhirah hasana wa qina adhaban nar ọlọ́run ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa lọ́run a wá sọ wa níbi iná mọ̀jà tọ́nà wò àdúrà yẹn èèyàn máa ṣe gbogbo ògbà gbogbo àti ọba fẹ́ ṣàdúrà kó o tó tọrọ mọ́tò kó tó tọrọ ilé kó tó tọrọ obìnrin kó tó tọrọ ọmọ kó tó tọrọ opò kó tó tọrọ ẹ̀mí wà láfíà kọ́kọ́ tọrọ kọ́lọ̀ mọ́jẹ̀ owó náà kó wà àlìjánà àdúrà àkọ́kọ́ ni ọlọ́run ṣe mí lọ́mọ àlìjánà o mọ́ wàá di wọ náà kí n tó wọ àlìjánà tó bá ti jí lóru tó kọ́kọ́ sọ ni ẹ lẹ́yìn náà lọ́sọ̀ wà ní ọlọ́run jẹ́ mímí ogun tọwọ́ padà kú náà ni lẹ́yìn náà lọ́wọ́ àtọrọ àlàáfíà lẹ́yìn náà lọ́wọ́ àtọrọ gbogbo oore tọwọ́ àgùntàn tọrọ torí pé ẹ́ndì yẹn ọlọ́ni bàbá ń sọ sí ẹni náàrẹ̀ ẹni tí ọba ti wọlé lọ́rùn wà ó dìkìlà aljanna tí wọ́n wá ní kọ́mọ aljanna fákòtí fáàs òun lọ́la ṣe yọrí o kò sáàsì yọrí kankan fún yàn láyé ń bí tọ́padà wá lọ lè wọná ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà o ọlọ́mọṣà síwá lọ́mọ aljanna iṣẹ́ ná ìwà ná ọlọ́mọṣà gbé jìnà sí wa gbáwa náà jìnà sí ọlọ́run gáìdì wa a lè sọ́ra wa a lè darí ẹ̀mí ara wa ìwọ́lọ́ba ti darí ẹ̀mí ọlọ́mọṣà yí ẹ̀mí wa yí padà síbi dáadáa ọlọ́wọ́n bá aláà wọ́n sà mú ìmú akó nínú kòkò bọ́ sínú mọ́lẹ̀ ọlọ́wọ́n bá aláà kó ṣe wá lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh kullu nafsin dha'iqatul maut وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور